السلام عليكم ورحمة الله وبركاته lẹ́yìnbà tí a dúpẹ́ fún Allah subhanahu wa ta'ala òun ló fún wa ní ìgbàláyè láti lè wà níjókòó yìí ní ọjọ́ kẹsàn-án oṣù Muharram 1448 alhijiriya èyí tó ṣe déédéé 20 24th of June 2026 abdullahi subhanahu wa ta'ala kí ó má ṣe gba ìjókòó yìí níjọsìn lọ́wọ́ wa kó bá fi sínú mizanu hasanatina yawma la yanfa'u malun wala banun illa man ata Allaha bi qalbin salim àkí àwọn aṣíwájú wa tí wọ́n jẹ́ imam fún Muslim Community, Federal University of Technology, Professor Musa Idris Adibayo, Shekoni Abu Maryam Hafizahullah Waraa, ra'a a fi Fodila wọ́n Sheikh Abu Ayman Al-Asali Hafizahullah àwa kí àwa tí a jẹ́ ọmọ akẹ́kọ̀ọ́ lọ́kùnrin àti lóbìnrin abẹ́ Allah subhanahu wa ta'ala kí ó má dùn ẹni kọ̀ọ̀kan wa ní ládàá ìjókòó yìí kó sì lo ìdánilẹ́kọ̀ọ́ ti alẹ́ yìí ní sábàbí kíká ìrújú kúrò àti ìtọ́sọ́nà fún wa nínú àlámọ̀rí ẹ̀sìn wa àti nínú àlámọ̀rí ilé ayé wa bákanáà bí Allah subhanahu wa ta'ala dawamil idaya ìtọ́sọ́nà ọlọ́run wa tawfiq kí ó máa bá jami'iyati tullabil muslimin Muslim Student Society of Nigeria pàápàá jùlọ lórí ipa takuntakun tí ọlọ́wọ́n bá ń lò wọ́n ní sábàbí ní àwọn ilé ẹ̀kọ́ gíga wa abẹ́ Allah subhanahu ta'ala gbogbo àwọn tí ọlọ́run yóò máa fi sí ìtukọ̀ àti ìdarí àkójọ náà abẹ́ Allah subhanahu ta'ala kí ọlọ́run ọba kí ó máa ṣe ìtọ́sọ́nà àti ìṣekòǹgẹ́ àánú ọlọ́run kí ọlọ́run kó sì máa lẹ́nu kọ̀ọ̀kan wa ní sábàbí dáadáa níbi ẹ̀sìn àti inú ìsẹ̀mí ayé wa bẹ̀rẹ̀mẹ́tì ìyá arhamar rahimin <clears throat> Federal University of Technology Akure. lábẹ́ umbrella Muslim Student Society of Nigeria futa branch ní mọ́ṣálásí ọba kékeré tí a mọ̀ sí South Gate ní futa nílò Akure. Akure, ọ̀rọ̀ tí a máa gbéyẹ̀wò lálẹ́ yìí òun náà ni lamhat عن الشيخ محمد بن عبد الوهاب حياته ودعوته الإصلاحية والرد على شبهات وافتراءات عليه محمد بن عبد الوهاب his biography is reformist call and refuting misconceptions about him tààlẹ́ ni tí a n'i pè Muhammad bin Abdul Wahab àlàyé nípa ìtàngbésí ayé àfáàwà yìí ìpèpè sí ojú ọ̀nà ọlọ́run ọ̀nà wo ni wọ́n gbà pèpè sójú ọ̀nà ọlọ́run tí ọlọ́run sì fi fún wọn ní àṣeyọrí fífi di ìmọ̀ ọlọ́run lọ́kan ṣoṣo lọ́lẹ̀ bákan náà ìkásọ lójú irọ́ àti kúkú eruku àṣìgbọ́yé kákúdánù nípa àfọ́ àwátà ń sọ yìí àkórí ọ̀rọ̀ yìí ó kó ọ̀rọ̀ mẹ́ta sínú alákọ̀ọ́kọ́ náà a fẹ́ máa talenta ń pè ní Muhammad eh, Sheikh Muhammad bin Abdul Wahab biography wọn ẹlẹ́ẹ̀kejì afẹ́mọ̀ nípa dáwà wọn afẹ́mọ̀ nípa ẹlẹ́ẹ̀kẹta afẹ́jẹ́ ká mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ táwọn èèyàn ń sọ nípa wọn ọ̀pọ̀lọpọ̀ ní ti àìdá àfáàwà yìí wọ́n mọ́wọ́ mẹ́sẹ̀ kúrò bẹ̀ ó ṣe pàtàkì kágbérú àkórí ọ̀rọ̀ yìí ká ṣe àgbéyẹ̀wò ẹ̀ pàápàá jùlọ ní àsìkò tá a wà yìí abẹ́ Allah subhanahu wa ta'ala kó mọ́ṣẹ́ fún wa ní àgbọ́yé ọ̀rọ̀ náà ìdánilẹ́kọ̀ọ́ yìí táàyè bá gbà wá níwọ̀nba àsìkò tí a ní ìpele ọ̀nà méje láò fi ṣe àgbéyẹ̀wò ẹ̀ alákọ̀ọ́kọ́ náà mọ̀kọ́dìmá àti ṣèyẹn tí a mọ̀ sí introduction ẹlẹ́ẹ̀kejì ni tawti'a tawti'a onítàpì ní madkhal ọ̀nà tá a fẹ́ gbà wọnú ọ̀rọ̀ yìí gangan kí ni nǹkan tí a fẹ́ ká gbọ́yé nínú ìdánilẹ́kọ̀ọ́ yìí ẹlẹ́ẹ̀kẹta ni tarjamatuhu biography Sheikh Muhammad bin ẹlẹ́ẹ̀kẹrin kókó tí a gbéyẹ̀wò mọ̀rọ́hìlù da'awatihi al-islahiyya àwọn ìpele ìgbésẹ̀ dáwà rẹ̀ báwo ló ṣiṣẹ́ ní sísẹ̀ntẹ̀lé ẹlẹ́ẹ̀karùn-ún ususu da'awatihi kí ni àwọn ìpìlẹ̀ kí ni dáwà rẹ̀ kí ló dúó lé lórí gan ẹlẹ́ẹ̀kẹfà àrọ́dù ala lórí àwọn irọ́ tí wọ́n pa mọ́ àfáwà Sheikh Muhammad bin Abdul Wahab in tí ò ṣe tí wọ́n ló ṣe in tí ò pèpè sí tí wọ́n lò ló ń pèpè sí afẹ́kasọ lójú díẹ̀ nínú ẹ̀ ẹlẹ́ẹ̀keje nínú bí àfáwà bá ṣe lògbésí ayé wọn àti ọ̀nà tí wọ́n gbà pèpè sí ojú ọ̀nà Allah subhanahu wa ta'ala àti ti muqaddima síwájú tawti a in alhadith an tarjama sheikh muhammad bin abdul wahab rahimahullah wọ́n ní kama ta bá fẹ́ sọ̀rọ̀ nípa ìtàgbésí ayé àfọwà muhammad bin abdul wahab àti ọ̀nà tí wọ́n gbà ṣe dáwà eléyìí in tó ṣe pàtàkì ni àti ìlẹ́jà yòpa tàbátì ẹ̀sọ́ e mú wa wípé ọ̀ranyàn ó ní fún gbogbo àwọn ọ̀dọ́ mùsùlùmí tí a fẹ́ sin ọlọ́run bó ti tọ́ àti a fẹ́ ṣe Islam lọ́nà tí ọlọ́run yọ́nú sí àti lọ́nà tí ọlọ́run ọba fi rán Nabi sallallahu alaihi ní ká mọ òdodo ọ̀rọ̀ torí pẹ́lú mi lè máa rò wípé ládùúgbò tó kúnlẹ̀ kí la fẹ́ máa fi eléyìí ṣe káàkà máa sọ̀tàn ọ̀rọ̀ pọ̀ àwọn nǹkan pọ̀ tí ń ṣẹlẹ̀ kí la fẹ́ fi eléyìí ṣe pàápàá jùlọ ní academic environment báyìí ó ṣe pàtàkì ká mọ̀ nípa àfọwà Muhammadu Abdul nítorí pé láwùjọ wa lénìí ó ń bẹ nínú àwọn ènìyàn tí wọ́n máa ń ka nǹkan lórí social media ẹlòmíì yóò wọ library gbogbo nǹkan kíkà yóò bẹ̀rẹ̀ sí ní máa kà yóò wọlé ní pípé yóò sì jáde ní wèrè kọlọ́n sọ wàmẹ́ ẹlòmíì yóò dojú kọ social media yóò máa ṣe research gbogbo rọ̀wábìtù pátá website gbogbo ẹ̀ ni ó máa wọ̀ yóò wọlé ní ọlọ́pọlọ yóò sì jáde ní alágànà ìdí ni tó fi jẹ́ wípé ọ̀rọ̀ nípa àfọ́wà Muhammad bin Abdul agbúdọ̀ yé wa kọ́mọ́ wà á pé ajá lọ́bọ̀ fún wa ó ń bẹ nínú àwọn èèyàn tí wọ́n gbà wípé dáwà àfọ́wà bin pé terrorist movement ni a ma gbọ́ tí wọ́n máa ń sọ wọ́n ni apààyàn ni wọ́n dáwà wabism terrorist movement òní ó ń bẹ nínú àwọn èèyàn tí wọ́n sọ wípé dáwà yìí madhabun fiqhiyun mustaqil jadid àwọn gbà wípé school of thought kan náà ni náà àwọn school of thought oníwàbísìn pé school of thought kalẹ̀ àwọn kan tẹ̀ sọ pé kìí ṣe school of thought wọn ni fíkọ́rọ̀ ni ideology kan ni tí ẹnu àwọn mùsùlùmí bá ti kò láwùjọ kan tán bá fẹ́ dàárín wọn rú wọ́n kàn gbé ideology wàbísìm wá wọ́n ni torí pé kò síbi tán bá ti gbé wọ̀ wọ́n máa ń tú àwọn mùsùlùmí wọ́n tú wọn kánlẹ̀ wọ́n ni fíkọ́rọ̀ ní san ideology wàbísìm àwọn èèyàn mí náà tún sọ nǹkan mí àwọn èèyàn náà mí sọ nǹkan mí so tó fi jẹ́ pé gẹ́gẹ́ bí àwátá jókòó intellectuals ni wá a mọ̀ ka nǹkan a mọ̀ gbọ́ a mọ̀ jọ nínú ọpọlọ ọdá ká mọ̀ òdodo ọ̀rọ̀ ká mọ̀ wà jura wálẹ̀ fáwọn tó fẹ́ ṣe wà lọ́nà ìdí ni tó fi jẹ́ pé ṣe pàtàkì kí a nímọ̀ nípa tàlẹ́ntọ́ pè ní Muhammad bin Abdul Wahab wọ́n ló ṣe pàtàkì ká mọ̀ nípa rẹ̀ nítorí oríṣiríṣi àwọn nǹkan mọ̀ní tọ̀bí yìí bí hajjá ṣàfíyà ودعوته من تدليس وتلبيس وشبهات وافتراءات oríṣiríṣi àdàlú làwọn èèyàn kó sínú tán rẹ̀ nǹkan míì tí ò ṣe àwọn èèyàn ló ṣe ṣògbógbó àwọn nǹkan yìí ó béèrè fún wípé kí a gbìyànjú kí a nímọ̀ nípa tààlẹ́ntà ń pè ní Muhammad bin Abdul Wahhab أبو محمد صلى الله عليه وآله وسلم عن إبراهيم بن عبد الرحمن العوبري قال قال رسول الله صلى الله عليه وسلم يحمل العلم من كل خلف عدوله ينفون عنه تحريف الغالين وانتحال المبتلين وتأويل الجاهلين رواه البيعقي النبي صلى الله عليه وآله وسلم àfún Ibrahim bin Abdurrahman al-Urduri àwọn ni wọ́n gbọ́rọ̀ yíwá ẹnu àwọn ulama al-jarh wa ta'dil ọgọ́rọ̀ wọn wọ́n ni laysa sahabiyan wọ́n lẹ́ni kí ṣe sàbí Ibrahim bin Abdurrahman al-Urduri wọ́n tàbí ni inú lọ́rọ̀ tó sì rìn lẹ́jọ kìí ṣe sàbí tàbí ni wa kana yursil ó mọ́ sí irsal ọ̀rọ̀ rẹ̀ jẹ́ mursal yóò kàn jump yóò ní anabi sọ báyìí ṣùgbọ́n ìrìsáàlù rẹ̀ níbi àwọn afọ aládìsí sọ pé sahih ni ó padà wọ́n padà rí ìtìsọ́lù sánẹ́dì yẹn ṣe láàyè mi ìdí ìtàbí sọ pé hadith yìí hadith ọlá làáfíà ni òjíṣẹ́ ọlọ́wọ́n bá ní ẹ̀sìn wa yìí ìmọ̀ islam ọlọ́wọ́n bá subhanahu wa yóò máa lo táwọn ẹni rẹ̀ kan bá ti lọ àwọn tí yóò máa ṣẹ́kù lẹ́yìn ìgbà àwọn tó gbaṣẹ́ lọ́wọ́ àwọn ẹni rẹ̀ àwọn tọ́lọ́run máa ń lò nínú àwọn tó ṣẹ́kù òun làwọn tí wọ́n dúró déédéé pẹ̀lú ẹ̀sìn ọlọ́run ọlọ́run ó máa lò wọ́n àwọn ni wọ́n máa paná ìbàjẹ́ àwọn aláṣejù wọ́n sì máa gbógun ti ìbàjẹ́ àwọn oníbàjẹ́ bákan náà wọ́n sì máa ká àwọn aláìmọ̀ kan lápákò níbi ìmọ̀ sọ tí ò yé wọn nínú ẹ̀sìn nínú àwọn tí Allah subhanahu wa ta'ala tó lò láti fi paná dídá ẹ̀sìn aláàrú lórílẹ̀ gbígbé àwọn ènìyàn jìnà sí tọ́lọ̀wọ́ bá torí rẹ̀ dá wọn ọ̀kan ni àfáwà Muhammad bin Abdul Wahhab alayhi rahmatullah kọlọ̀kọba akẹwọn ká tó lọ síbi ìtàgbésí ayé wọn ẹjẹ́ kákọ́ lọ albí'atu allati qamat fiha ad-da'wa nítorí pé nínú àwọn ìrújú tí sábà máa ń ṣẹlẹ̀ onípa àwọn èèyàn ó béèrè wípé dáwà wo ni muhammadu nabi wahab tó ń ṣe ní maka ṣe bí ibi tọ́lọ̀ ti gbá nàbí dìde nìyẹn ṣe ànábì ọlọ́run míì tún ni nínú àwọn big questions táwọn èèyàn mọ́mú wà ní pé ẹ ló ṣe dáwà ẹ́ ó rí fọ́ọ̀mù àwọn mùsùlùmí ní maka ní madina ní gbogbo jaziratul arabiya arabian peninsula ọ̀dá kí wá ní tẹ́tà náà jùṣe ṣe bí agbègbè arabian peninsula ẹ̀ náà lọ́n ti gbá nẹ́bù muhammad ti sallallahu alaihi wasallam so yẹn túmọ̀ sí wípé gbogbo ogun tó jà àwọn mùsùlùmí ló lọ pa gbogbo àwọn tó ń bẹ maka tó ń bẹ madina mùsùlùmí ni wọ́n so ó ṣe pàtàkì ká mọ region yẹn nígbà náà báwo ló ṣe rí ṣáájú kan tó bí àfọwà Muhammad bin Abdul Wahab eléyìí kò lè jẹ́ tuntun irú ẹni tó bá ń béèrè béèrè ìdáhùn ni wípé àkọyẹ kánàbí ò tún ṣiṣẹ́ kankan mọ́ ní Mẹ́kà ìbánàbí Ibrahim alayhi salatu wassalam ó ti harrama Mẹ́kà tẹ́lẹ̀ kí ló dé dánàbí tún wá kojú àwọn ẹlẹ́bọ nílùú Mẹ́kà gbogbo ìgbà tí àtàwọ̀hìd ìmọ́lọ́n lọ́kan ṣoṣo tó bá ti ń wà lórílẹ̀ tó bá ti ń pẹ́ àwọn èèyàn tún dojú rẹ̀ rú àwọn kan ó tún dé wọ́n tún dáwọn èèyàn padà sípìlẹ̀ tàwọ̀hìd nítòsílẹ̀ náà ni wọ́n ni dáwà àfọ́wà Muhammad ni region kan ni ní agbègbè Arabian Peninsula tí wọ́n bá pín inú tó fi máa ń pín gbà náà máa tí kọ̀ọ̀kan ní nájìdì nájìdì yìí àwọn ìlú mẹ́ta kan náà ni dáwà rẹ̀ ibẹ̀ ni dáwà yẹn ti wáyé alákọ̀ọ́kọ́ náà alẹ́ òyáyé náà nínú àwọn ìlú tó wà lágbègbè nájìdì ni Hùrẹ̀mẹ̀lá ẹlẹ́ẹ̀kejì nìyẹn Àdìrẹ̀íyà olẹ́lẹ́ẹ̀kẹta sẹ́rà àwọn agbègbè tá a sọ yìí kò sí sí jẹ́ Saudi Arabia ń gbà ní ọ̀ gbogbo àwọn agbègbè yìí wọ́n bọ́ sí agbègbè Arabian Peninsula báwo ni àwùjọ yìí ṣe rí nígbà náà nínú náà ti síyàsíyà political aspect báwo ni wọ́n ṣe ń darí ìlú wọn sẹ́mpánà sálàm ti wá sálàm anábì ti lọ àwọn kùlà fáwọn ọ̀ṣìdún ti wá dọ́lọ́tù àmọ̀wíyà dọ́lọ́tù àbáṣíyà gbogbo ẹ ti wá ṣùgbọ́n lẹ́yìn ọ̀rẹ́ yìí ó di wípé àwọn agbègbè tá à ń sọ yìí wọ́n jẹ́ agbègbè tó ṣe wípé wọ́n kàn pín sí yẹ́lẹyẹ̀lẹ ni oníkálukú ló ní olórí tí ń darí wọn kò sí ètò ìjọba kan tó kó wọn papọ̀ àlàṣẹ̀bírìlì mìsáàlì àwọn tí wọ́n wà ní òyẹ́ iná ẹni tó jẹ́ olórí tí wọ́n ibnu muhammad olólórí tí wọ́n Dir'iyya ibn Su'ud Riyad ibn Dawas Kharaj ibn Zamil àwọn ààyè kọ̀ọ̀kan tó lè pọ̀ yẹ kó jẹ́ ẹyọ kan yìí wọ́n kún sí yẹlẹyẹlẹ oníkálukú sì yan olórí eléyìí sábà máa ń fà ogun sábà máa ń ṣẹlẹ̀ láàrin wọn bí ìgbà tí asúrù jàìlíyà kánàbí ò tó dé bẹ́ẹ̀ ni àwùjọ yẹn ṣe padà rí ṣáájú kí wọ́n tó bí àfáà Muhammad bin Abdul Wahab eléyìí ní kakọ́ àsìkò yìí àdáúlátùl Uthmaniyya ó ti wà Ottoman Empire ó exist nígbà yẹn ṣùgbọ́n tẹ́ńtàkù wọn kò káàkiri gbogbo agbègbè ibẹ̀ ìtàn sọ fún wa wípé dèrè ìyà pàápàá jùlọ nájídì àwọn ò wọn ò sọ̀rẹ́ndà fún ìjọba dáúlátìlì osmaniya wọn ò sí lábẹ́ empire yẹn wọ́n kàn wà lábẹ́ wọn lórúkọ ni ìjọba yẹn ò dọ́dọ̀ sí wọn àwọn ń ṣe tí wọ́n lọ́tọ̀ ni tí ẹ̀ bá sì gbàgbé ẹni tó bá mọ ìtàn dáadáa àdáúlátìlì abbasiya abbasid empire abbasid empire òun reign fún odidi five hundred years lófinrin àdọ́lọ́tòlù àbàsíyà ìgbà tó di ọwọ́ kẹyìn dọ́lọ́tòlù àbàsíyà òsíbat bil inkisam ó di wípé ìlú yẹn bẹ̀rẹ̀ sí ní pín ó bẹ̀rẹ̀ sí ní pín ó bẹ̀rẹ̀ sí ní pín as a result of àwọn tó jẹ́ kùlàfà nígbà náà sọ́rú dùàfà àwọn tó wík ẹlẹ́ẹ̀kejì sí àtúl àfáàk ibi tí empire yẹn cover ó ti fẹ̀ kọjá tí ìjọba lè cover ìyẹn padà wá lìdì sí ìkìsámù duwailat àwọn ìlú kéréje orílẹ̀-èdè kéréje kéréje bẹ̀rẹ̀ sí ní jáde níbẹ̀ láti rí àdáwọ́látòlù fàtíníyà ní Egypt a rí dáwọ́lá bohemia ó a ní dáúlátùl àmàwíyà fil andalus bákan náà a rí dáúlátùl osmaniya ìyẹn ní turkey so dáúlátùl osmaniya àwọn kọ́ǹkà gbogbo agbègbè ibẹ̀ yẹn arabian peninsula ṣùgbọ́n ọwọ́jà wọn kò dé gbogbo ibẹ̀ yẹn wọ́n kàn control wọn lórúkọ ni so àwọn nàìjíríà àwọn ń ṣe tó wà wọ́n wọ́n yẹ olórí fúnra wọn ìjà ń ṣẹlẹ̀ láàrin wọn kò sí síyáàsà kan kò sétò kan tó kó wọn jọ nígbà náà ìyẹn nípa náà síyàsíyà bákan náà ní tó jẹ́ kí n sọ eléyìí ó ní pé nínú àwọn ẹ̀rù tí táwọn èèyàn máa mú wá ní wípé ṣe bí àdáwọ́látùlù òfìmọ̀níyà exist tí nájídì dèrèíyà òyẹ́ ìnà ọ̀rẹ̀mìlá tán bẹ lábẹ́ ìjọba àdáwọ́látùlù òfìmọ̀níyà tí wọ́n dẹ̀ ní olórí a jẹ́ wípé Muhammad bin Abdul Wahab pẹ̀lú jihad tí wọ́n jà yẹn àwọn náà ṣe khuruju nìyẹn wípé in tó dájú ni wípé wọ́n revolt against the existing government ni so láàfi ṣàlàyé eléyìí tábàwò tíra Tarikhul Arab al-Hadith wal-Mu'asir page 61 tí a fáwà Dr. Abdulrahim bin Abdulrahman tí wọ́n kọ àwọn ṣàlàyé ń bẹ̀ wípé wọ́n kàn wà ní abẹ́ dọ́látùsùmọ̀ níyà ni kò sí àlákọ̀ ìjọba àlákọ̀ síyàsíyà kankan kò sí láàrin wọn wọ́n ń dá ṣe tí wọ́n lọ́tọ̀ ètò ìjọba kò lọ bó ṣe yẹ kó lọ wọn ò ló lórí kan pàtó oníkálukú ni wọ́n ń ṣe olórí ara wọn ní agbègbè Arabian Peninsula nígbà náà bákan náà nípa abala ẹ̀sìn agbègbè mẹ́tìdì yìí ní àsìkò àfáà mọ́mọ́dún abdulwahab ó dà gẹ́gẹ́ bí ìgbà àti asúrùjà ilé àdáni asúrùjà ilé dẹ́bà ìsàlàyé fún wa kọ̀rọ̀fáàt gbogbo àwọn nǹkan tí kò lẹ́rìí náà ni wọ́n ń ṣe pípànìyàn olè jíjà káwọn èèyàn mọ́ digun jalè ẹni tí ń lọ lọ́nà kan dá lọ́nà gbogbo àwọn nǹkan yẹn ń ṣẹlẹ̀ níbẹ̀ nígbà torí pé kò sí ìjọba kan tí ó fi ìyà jẹ ẹni tó bá ṣe tí ò dá bákan náà ìwà bàjẹ́ ó peléke hátà tó fi dé mọ́kà gbogbo àwọn ìwà bàjẹ́ ó ń ṣẹlẹ̀ ń bẹ̀ ṣùgbọ́n àwọn kan wọ̀nyí olóńwáyé tábà wo tíra àfáwà ònùwánú lè mọ́jìdì fi tàríkì nájìdì ònùwánú lè mọ́jìdì fi tàríkì nájìdì ti Uthman bin Bashir wọ́n ṣàlàyé bí mọ́kà náà ṣe rí àti gbogbo àwọn àyè kọ̀ọ̀kan lásìkò tàwí nípa bí ẹ̀sìn ṣe rí ńgbà náà ẹ̀sìn ti kúrò nípìnlẹ̀ rẹ̀ àwọn èèyàn ti bẹ̀rẹ̀ sí ní ṣe kí ni o wọ́n ti kúrò lórí tawhid látara wípé a nífẹ̀ẹ́ àwọn ẹni ọlọ́run àwọn èèyàn lọ ń bọ sàárè àwọn èèyàn lọ síbi àwọn igi wọ́n lọ ń ṣe tawassul pẹ̀lú àwọn igi àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. ànáyàtò elmiya nípa ìmọ̀ gbogbo àwọn agbègbè yìí nígbà náà in tí àwọn èèyàn gbájúmọ́ nígbà náà òun náà ni masáìlù fàrẹ̀íyà àwọn ọ̀rọ̀ fíkì èyí tó ní í ṣe pẹ̀lú fíkì mọ́dábì mọ́mọ́ ahmadu bin hanbal mingeiri taharin wala terkik kì í ṣe pé ó yé wọn pẹ̀lú ẹ̀rí wọ́n kàn á sórí ni àwọn masáìlù fàrẹ̀íyà àwọn pé bàbá fẹ́ ṣàlọ̀nà mẹ́rin ló pín sí omi ọ̀nà mélòó ni omi pín sí omi àwọn nǹkan yẹn ni wọ́n gùdù lé lórí débi pé amma nasibu min ilmi tawhid wa tafsir wal hadith wal lugha fa qalil la yaqad yudhkar tá bá ní ká sọ̀rọ̀ nípa ìmọ̀ wọn nígbà náà àwọn ará abẹ̀ yẹn ni o nípa hadith nípa tafsir nípa tawhid a lè rí nǹkan gidi sọ nígbà náà eléyìí alnutira ulama unajdi fi sittati qurun tí a fọwọ́ abdullahi albassam wọ́n jẹ́ ká mọ̀ wípé ìmọ̀ náà ò dà gẹ́gẹ́ bí alára ní agbègbè yẹn nígbà náà orí eléyìí ò ní wọ́n wà àfọwọ́ muhammadu abdul wahab àwọn náà sọ ń tọ́jọ mẹ́lẹ̀ inú ọ̀kan nù tíra wọn wọn ni wà àrọ́fù mọ́nà sùfí ìmìnà ìjọ àlìwọ̀lọ́fìlà ní tẹ́mi bá nílẹ̀ ó náà ni àìmọ̀kan àti ìfọ́núfọ́ra wàlẹ̀ ẹ̀rọ́d àmà kúlẹ̀kùlà àwọn èèyàn ti gbúrí kúrò níbi tọ́lọ̀ nítorí rẹ̀ dáwọn yóò wà mọ́ jẹ́ lójú pé ah, ṣe bíbi táwọn ibi ti ṣe dáwà náà nìyẹn ṣe bí táwọn abákìrí lò náà nìyẹn ṣe bí táwọn Umaru lò náà nìyẹn ṣe rí ṣètọ́n bídíà shirk ó tètè máa wọlé ju bíbà téèyàn fi ná sínú pápá lọ àfi ká mọ́ tẹnumọ́ fún gbogbo wa lórí ọ̀rọ̀ tàhíd ní gbogbo gbà tó pẹ́tà bá ti sọ̀rọ̀ lórí ẹ̀mọ́ ṣírkò wọlé sí eléyìí nìkan tí ó ṣẹlẹ̀ ní agbègbè yìí eré eléyìí ni wọ́n wà tí ọlọ́wọ́n bá subhanahu wa ta'ala tó kádàrà wípé wọ́n wá bí àfọwà muhammadu abdulhab ẹ má gbàgbé pé kìí sànẹ́bí ṣùgbọ́n láti sọ bí àwùjọ yẹn ṣe rí torípẹ́lú mi ọmọ rò pé ṣé bí mùsùlùmí làwọn yẹn náà ṣe bí wọ́n ń kírun ṣe bí wọ́n ń tún ni dáwà tán tún ṣẹ̀ṣẹ̀ gbé wá wọ́n ní political jihad ni là kò rí bẹ́ẹ̀ àwọn èèyàn ti kúrò lórí ìpìlẹ̀ ẹ̀sìn tán ní agbègbè yẹn ìgbà náà ni wọ́n bí wúlídà Sheikh Muhammad bin Abdul Wahab wọ́n bí afa Muhammad bin Abdul Wahab bin Suleiman bin Ali bin Muhammad بن أحمد بن راشد بن بريد بن محمد بن مشرف التميمي النجدي وبي وفي بلدة العيينة وبي وفي العيينة ìlú tá ń pè ní Uyayna ni wọ́n bí wọ́n sí ní ọdún 1115 hijira tó ṣe dédé 1713 ní Gregorian calendar ọdún yẹn ni wọ́n bí Uyayna tí wọ́n bí wọn sí ìrẹ́ ìmẹ̀rí ó bọ́ sí north west ìlú tó ń pè ní Riyadh bí 70 km ní òyẹ́ìnà sí Riyadh ibẹ̀ ni wọ́n ti bí afáwà Muhammad bin Abdul Wahab orúkọ ìlú yẹn ni kí ni o alẹ́ òyẹ́ìnà 70 km sí kí ni o sí Riyadh capital Saudi ìyẹn túmọ̀ sí pé tó mítẹ̀ jẹ̀ tara ọmọ bo ni wọ́n ọmọ Saudi ni sífàtòrò kí ni àwọn ìròyìn táwọn àfáàtò ròyìn wọn irú ìyàwó ni wọ́n jẹ́ kánà rahimahullah qawiyyal jism àfáà Muhammad bin Abdul Wahhab wọ́n jẹ́ qawiyyal jism ẹni tó taagun wọ́n èyí ṣe aláàrẹ̀ qawiyyal jism ẹni tí ọlọ́run dápé ni wọ́n daqiqul fahmi tí gbogbo ọpọlọ tí wọ́n fi máa gbọ́rọ̀ yé lọ́nà ẹ̀wẹ́ ọlọ́run fún wọn in tí àwa gbogbo wa tá a lè mọ́ gbọ́yé nínú ọ̀rọ̀ àwọn mọ́ ń gbọ́yé tí wọ́n bá dẹ̀ sọ̀kalẹ̀ gbogbo wa gbà wípé a àgbọ́yé tó kún un fún wọn sẹ̀rí alhifz wọ́n lọ́pọlọ láti lè tètè mú nǹkan sọpọlọ kò sí bẹ́ẹ̀ pé ẹgbẹ̀rún níwájú wọn tó bá bá yín sọ̀rọ̀ gbogbo yóò gbà ní wọ́n sọ ọlọ́run fún wọn lẹ́bùn kan dára wọn tí ẹ̀ sì gbàgbé nínú tọ́lọ̀ káwọn ànábì ọlọ́run salatu wassalam tóun tó ní kókó lórí ahọ́n ó padà bẹ́ẹ̀ lọ́ọ̀ ní péré ọlọ́run ọba wahlul uqdatan min lisani yafqahu qawli nínú ẹ̀bùn tọ́lọ̀ mọ́ ṣe fáwọn ànábì ọlọ́run àwọn tọ́lọ̀ ọlọ́run mọ́ ẹjẹ́ kan mọ̀ káwọn yóò lè gbọ́ wọn yé ṣẹ̀dídà ráì tí gbogbo èèyàn bá dárò orí jọ ìròrí tiẹ̀ ló máa ń gúnrégé jù sọ́ọ́dẹ́ kọlùsìrọ́ọ̀sà tán bá wo sàkún nǹkan pé in tí mò ń wò yìí ibi tí ó jà sí rẹ̀ tẹ́ bá padà wo nǹkan ibi tí ó jà sí náà fìrọ́sà ni wọ́n ń pè hosmet tedbir ọlọ́run fún wọn ní ẹ̀bùn ètò wọn létò kẹsírọl infaq wọn èṣàhùn wọn máa náwó zaidan fi dúnìyà wọn jẹ́ nítorá iṣá la yafuru lisanuhu an dhikrillah gbogbo gba ahọ́n àwọn ìdá afkar wàhábà Allahu qabulan wa haiba ọlọ́n sì fún wọn ní tí èyàn bá rí wọn báyìí àmì ẹni ọlọ́n èyí orí lára wọn ilé ìjẹ́ ìròyìn tí wọ́n fi أخذ الشيخ محمد بن عبد الوهاب رحمه الله علومه عن عدد من العلماء من أسرته wọ́n bẹ̀rẹ̀ wíwá ìmọ̀ àti inú fámílì wọn gan ni wọ́n ti bẹ̀rẹ̀ bàbá tó bí wọn fàkí ni wọ́n àgbàfà onímọ̀ fíkì ní mọ́jábù mọ́mù ahmadu muhammad oní bàbá wọn ọ̀dọ̀ bàbá wọn ni wọ́n ti kẹ́kọ̀ọ́ alkùrán bàbá wọn gan ló kọ́ wọn ní ṣíṣù kùrán lójú kún ha alkùrán bàbá wọn ló hàfàdọ̀ wọn lálkùrán kan tó pé ọmọ ọdún mẹ́wàá ní ti ha kùrán látọ̀dọ̀ bàbá wọn lẹ́yìn eléyìí bàbá wọn tún wá kọ́ wọn ní fíkì ìmáàmù ahmad bin hanbal torí pé mọ́bí àbí wọn nìyẹn débi wípé imam muhammad bin abdul wahab ó farabalẹ̀ kọ́ ẹ̀kọ́ yìí lọ́dọ̀ bàbá rẹ̀ débi wípé gbà tó tó kan tí bàbá rẹ̀ bá tún ń sọ ọ̀rọ̀ ńgbà míì yóò tún mọ kọ̀lẹ́jì bàbá ẹ̀ bàbá ẹ̀ ló ti kọ̀ wọ́n ní bàbá rẹ̀ sọ níjọ́ kan wọ́n ní làkọ̀dù safartu min ibn muhammadan kathiran min al-ahkam èmi tí mo kọ́ lẹ́kọ̀ọ́ ìgan tí mo jẹ́ bàbá rẹ̀ mo sàǹfààní látara ọmọ mi tọ́lọ̀ fún عفوا محمد بن عبد الوهاب يقول الشيخ عبد الرحمن حسن عفوا عبد الرحمن حسن àwọn náà ń sàlàyé ọpọlọ pípé tí ń bẹ fún afá Muhammad ibn Abdul Wahhab níbi ẹ̀kọ́ inna usara yunaziru abahu wa ammahu fi ba'd al-masail bi dalil pé tọ́rọ̀ bá dójú ẹ̀ àwọn náà tún máa ń fi ìmọ̀ gbága ìfagagbága ìmọ̀ pẹ̀lú bàbá wọn àti ọ̀nkù wọn nípa mazhab al-imam ahmad bin hanbal so ní kúkúrú àfọwà muhammad bin abdul wahab wọ́n bẹ̀rẹ̀ kọ́ wọn lọ́dọ̀ tani o lọ́dọ̀ bàbá wọn kọ̀pẹ́ kò jìnnà àfọwà muhammad bin abdul wahab bí wọ́n ṣe bàlágà tán akùránì tán bàbá wọn mú wọn lọ sí gbogbo àwọn kókó ọ̀rọ̀ yìí ẹmọ̀dé mọ́lẹ̀ àwọn àǹfààní tó pọ̀ wọn bẹ̀ ní kéde tí wọ́n bàlágà báyìí tí wọ́n hákùrá bàbá wọn mú ọlọ́ kíní o wọ́n mú ọlọ́ sí hajj wọ́n ṣe hajj wọ́n tún padà sí Uyayna nígbà tó tún yá tó tún ṣe díẹ̀ àfọwà Muhammad bin Abdul Wahab wọ́n wá láníyàn pé ẹ̀kọ́ tá a kọ́ nínú ilé yìí kò tó wọ́n tún fẹ́ tẹ̀síwájú láti kẹ́kọ̀ọ́ sí wọ́n gba hajj lọ lẹ́yìn ìgbà tí wọ́n ti ṣe hajj àkọ́kọ́ wọ́n tún lọ fún hajj ẹlẹ́ẹ̀kejì hajj ẹlẹ́ẹ̀kejì yìí wọ́n láǹfààní láti pàdé ọ̀pọ̀lọpọ̀ àwọn àfà fi maka ní maka wọ́n pàdé àfà wa sheikh abdullahi ibn salim al wọ́n kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ wọn bákan wọ́n tún lọ sí madina wọ́n tún kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ àfà wa sheikh abdullahi ibn ibrahim ibn saif an afáwa kan bẹ nílùú Madina nígbà náà orúkọ wọn ni Sheikh Muhammad Hayat Asanadi afá aládìsí ni wọn tó bu aya lásìkò náà Muhammad Hayat Asanadi afá aládìsí ni wọn afáwa Muhammad nabi Wahab wọn kẹ́kọ̀ọ́ àdìsí lọ́dọ̀ wọn Sheikh Abdul Latif Al-Afalik nínú àwọn afáwa afáwa Muhammad nabi Wahab náà ni wọn والشيخ محمد الأفالك الأقصاي ثم خرج إلى المدينة إلى نجد وقصد البصرة وتدري كون مدينة wọ́n lọ sí ìlú basra tí è sí ẹ̀kan ma wọ́n lọ kọ́ ẹ̀kọ́ nípa hadith wọ́n lọ kọ́ ẹ̀kọ́ nípa fiqi ní ọdọ̀ àwọn àfá tí wọ́n bẹ̀ ní basra nínú àwọn àfá tí wọ́n bẹ̀ ní sheikh muhammad al-majmu'i wọ́n kẹ́kọ̀ọ́ nahwu wọ́n sì gbọ́yé dáadáa lọ́dọ̀ wọn wọ́n sì kọ́ ẹ̀kọ́ tó pọ̀ nípa lóga àti hadith èyí tó gbọ́dá bá ní ká máa ka sọye tíra tí wọ́n kọ́ mẹ́. afáà Muhammad bin Wahab nínú ẹ̀sùn táwọn èèyàn máa fi kàn wọ́n ni wípé kéwù wọn ò tó nǹkan àwọn mímọ̀ sọ bẹ́ẹ̀ solótíká fẹ́ tẹnu bọ ìjẹ́ àgbà fáwọn hafidu wọn Sheikh Suleiman bin Abdullah tán bá ní hafid ọmọ ọmọ wọn tó ń jẹ́ suleiman bin abdullahi ó ní anna jadda sheikh muhammad bin abdul wahab ẹni tó jẹ́ bàbá bàbá òun tí ń jẹ́ muhammad bin abdul wahab àjáza kullu min sheikh wọ́n fáwọn ní ìjáza láti ipasẹ̀ ashef ali afandi adagistani àti ọ̀dọ̀ abdullahi bin ibrahim bin yusuf anajibi àti láti ọ̀dọ̀ abdullatif al-afalik al-aksai fi kulli ma hawa'u sabatu sheikh abdulbaki abdulmawahib alhambali kira'atan wa ta'alluman wa ta'aliman wípé ọmọ ọmọ ni sẹ́mọ̀kẹ́ ìjásà wọ́n tó ni wọ́n tó ọ̀dọ̀ àwọn tí àfà mọ́ Abdul Wahab táwọn náà ti gbà tí wọ́n ti gbà tí wọ́n ní àwọn kọ́ lọ́dọ̀ wọn àwọn gba ìjáàsà lórí min sahihi bukhari bí sánàdì yìí ilà mu'allifi sánàdì ẹ̀ títí tó dọ́dọ̀ ìmọ̀ bukhari àwọn gba ìjáàsà rẹ̀ ìyẹn túmọ̀ sí pé àwọn kéṣọ́ yìí bukhari àwọn gba ìjáàsà rẹ̀ lọ́dọ̀ ta ni muhammadu nabiwa ìyẹn nìkan kọ́ wà sahihi muslim bí sánàdì yìí ilà mu'allifi wà ṣùrúhì kulli min وسنن الترمذي بسنده وسنن أبي داود بسنده وسنن ابن ماجه بسنده وسنن النسائي الكبرى بسنده وسنن دارمي بسنده ومؤلفات دارمي بسند وسلسلة العربية عن أبي الأسود الدولي عن علي بن أبي طالب وكتب النووي kúlùhà wà kútùbù nà kúlùhà gbogbo tíra náwà wí pátápátá wà alfiyatul iraqi wà tẹ̀rìgíbù wà tẹ̀rìhìb wà kùlásọ̀ libnu malik wà sírọ́tù ibnu hisham wà sáírì kútùbì yìí kútùbì ibnu hisham wà mu'allafatu ibnu hajar asqalani wà kútùbù qadi iyad wà kútùbù qira'at wà kìtàbù al-guniya li abdul al-jili وكتاب القاموس بالسند إلى مؤلفه ومسند الشافعي وابعث مالك ومسند الإمام أحمد ومسند أبي داود ومعاجم الطبراني وكتب السيوطي وفكر الأنابلة وسلسلة وأصوله ọmọ ọmọ wọn ni òun gba ìjà àṣà rẹ̀ lọ́wọ́ ta ni Muhammad bin Abdul Wahab so èyí tẹ́ fẹ́ ṣe dáwà

olùmọ̀ ni wọ́n bí manil kelima eléyìí yóò jẹ́ kó clear sí wa àwọn tó ń sọ pé bọ́yá ìmọ̀ wọn ò tó nǹkan wà marra fi tariqi àwòdátì ìmìnà ìbásọ́ra ìgbà tí wọ́n kò mọ́kà tí wọ́n kò gbogbo àyẹ̀yẹ wọn lọ sí básọ́rọ́ ìgbà tí wọ́n tún wà ní básọ́rọ́ wọ́n tún fẹ́ máa lọ sí Baghdad fi ardi Iraq ṣùgbọ́n wọn ò padà lọ mọ́ àwọn òǹsọ̀tàn wọn ní reasons méjì ni òjì wọn padà lọ sí Uh, Baghdad ní òjú wọn lọ Sham ardu Sham torí pé wọ́n ti dé Basra yẹn Iraq náà ni wọ́n tún fẹ́ lọ sí ardu Sham Syria reasons méjì ní òjú wọn lọ àkọ́kọ́ lèkín láti záàdì alìmọ́lì kò sówó láti lọ ẹlẹ́ẹ̀kejì lèkẹ́sìrọ́tù alìmọ̀bùtẹ̀dìrín torí wípé wàlìmọ̀ṣà within fi sham fi nadak torí pọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn òpìdán kankan wọ́n kún sham ni wọ́n fi wá padà nígbàtí wọ́n padà wọ́n wá dúró sí ìlú kan tá ń pè ní al-ahsa láti lọ jókòó ti àáfàá wa sheikh abdullahi bin abdullatif wọ́n jókòó tí wọ́n ní ahsa wà á kàdà mí ní ù wọ́n ké lọ́dọ̀ wọn wà tàdára sàmà àwọn bá dàlmẹ́sàlẹ̀ ilmiya ọ̀pọ̀lọpọ̀ àwọn masáìlù ìmíyà wọ́n jọjọ kojúbọ̀ ń bẹ̀ wà náà sọ́rọ̀ ú wọ́n tún ṣe múná sọ́rọ̀ pẹ̀lú wọn wàltákọ̀ fi àmà sheikh abdullahi muhammad bin firuz níbẹ̀ ni wọ́n ti pàdé àfáàwà abdullahi bin muhammad bin firuz wà súrọ̀ bímọ wàjádà ọ̀dọ̀ àfáà wa yìí tí wọ́n pàdé lọ́dọ̀ àfáà Abdul-Latif Abdullahi ibn Abdul-Latif yìí ọ̀dọ̀ wọn náà ti rí ọ̀pọ̀lọpọ̀ tíra kútùbù Sheikh Islam ibn Taymiyyah náà ti bá pàdé àti wàtìlmíìzì yìí eh, Ibn al-Qayyim inú wọn dùn gan ah, ah à ń kàn ń pàdé rẹ̀ ní tíra ni àwọn wá rí tíra yẹn gangan ọ̀dọ̀ àfáà Abdullahi ibn abdul ẹni tí wọ́n pàdé lọ́dọ̀ wọn Abdullahi ibn Muhammad bin Firuz ibẹ̀ ni wọ́n ti rí ọ̀pọ̀lọpọ̀ àwọn tírà yìí wà mímọ̀ tẹ́júrò ìṣọ́rọ̀ sí ilé yìí nínú àwọn nǹkan tó yẹ kí ká sí fún wa a mọ̀ wá wò pé bóò ni ọ̀rọ̀ tawhid ọ̀rọ̀ hadith ọ̀rọ̀ sunna bóò ni ó sì lágbára lọ́dọ̀ àfọwà Muhammad bin Abdul Wahab kò sí tó jí ó rí bẹ́ẹ̀ ni pé lè anna uta afsara wọ́n lapa pẹ̀lú àfọwà Muhammad Hayat As-Sanadi àfọ aládìsí làwọn àti àfáwà abdullahi ibn abdullatif wọ́n ní ní ọjọ́ kan àfáwà muhammad hayat asanabi wọ́n rí àfáwà muhammad ibn abdulwahab nígbàtí wọ́n wá sí madina nígbàtí wọ́n wá sí hajj wọ́n wá dúró níbi alhajjuratun nabawiya níbi ẹgbẹ́ ibi tán anabisi wọ́n wá ráwọn èèyàn tí wọ́n ń bẹ̀rẹ̀ sí ní yẹtẹgbìsú nẹ̀bì kọbùrì sallallahu alaihi wasallam bíbà tí wọ́n ń sin sàárẹ̀ ànábì nígbà ànábì sànúwà wọ́n tàn sí gbogbo kẹ́yẹ̀ afáwa Sheikh Muhammad Hayat Asanabi bọ́n ṣe sport wọn lọ́ọ̀kan wọ́n sáré lọ bá wọn wọ́n wá ń bi wọ́n léèrè wípé ìrẹ́ Muhammad bin Abdul Wahab wọ́n ní mọ́tàkùl kí lọ fẹ́ sọ nípa táwọn ẹni yìí ṣe kọ́lá inna ahùlá i mutabbaru mahum fi wà bá kìlò mọ̀ kánú yàmẹ̀lú ìgbé àwọn èèyàn tá à ń wò yìí ẹni ìparun ni wọ́n èyí tí wọ́n ń ṣe yìí gan nǹkan ìparun ni ìyẹn tó mọ̀ pé kìí ṣe súnà ní nǹkan tí wọ́n ń ṣe so àfáwà Muhammad Hayat Asanadi wọ́n ní lápá lórí ọ̀rọ̀ ìmọ̀ hadith àti ọ̀rọ̀ ìmọ̀ nípa tawhid bákan náà àfáwà Muhammad bin Abdul Wahhab yìí kánà láwù akbar asar fi tawjih Sheikh Muhammad bin Abdul àfáàwà abdullahi ibn abdulrahman wọ́n ní àfáàwà muhammad ayata sanadi wọ́n ní lápá tó pọ̀ lórí ìṣẹ̀mí ayé àti àgbọ́yé àti ìwòye sí àfáàwà muhammad ibn abdulwahab bàtà àfáàwà muhammad ibn abdulwahab tí wọ́n kúrò ní àṣà níbòlá ni wọ́n bí wọn sí òyẹ́ iná òyẹ́ iná yẹn ni wọ́n gbà lọ sí kí ni o ẹ́ wọ́n gbà lọ sí maka ìgbà tí wọ́n kéúnlé wọ́n wá lọ sí hajj àkọ́kọ́ wọ́n tún láti lọ kẹ́kọ̀ọ́ from ibẹ̀ yẹn maka madina wọ́n lọ sí basra wọ́n fẹ́ kàn sí láti lọ sham wọn lè lọ mọ́ wọ́n padà wọ́n lọ sí asa from asa yìí wọ́n wá fẹ́ padà sí Uyayna wọ́n wá padà sí Uyayna mà wọ́n wá padà sí Huraymala ní ọdún 1139 ibẹ̀ ni wọ́n padà sí ọjọ́ orí wọn nígbà náà 25 years ìwọ wo èjì tí ẹ tó sì ń gbowó oúnjẹ ìgbà tí wọ́n padà sáàyè yìí pẹ̀lú àwọn ìmọ̀ tí wọ́n ti kójọ yìí wọ́n wá jókòó síbẹ̀ àwọn nǹkan mẹ́ta ni wọ́n ń ṣe ta'aliful kutub wa rasail wọ́n bẹ̀rẹ̀ sí ní kọ síra síra àfọ́ Muhammad ibn Abdul Wahhab àtàwọn ọ̀rọ̀ sáìlù wọn ó lé 40 tí wọ́n kójọ tíra kan bẹ wọ́n pè ní majmúù mu'allafat muhammad sheikh muhammad bin Abdul Wahab 13 volumes ni ni wọ́n fi kó gbogbo àwọn tíra àwọn ẹjọ́ ọ̀rọ̀ ìmọ̀lá yìí ni wọ́n jókòó sí iṣẹ́ tí wọ́n ń ṣe nígbà náà wọ́n ti gbá ìmọ̀ wọ́n ṣe tààlìmù ẹlẹ́ẹ̀kejì akudu durus wọ́n ń ṣe ìdánilẹ́kọ̀ọ́ fáwọn èèyàn náà wọ́n masajid wal muhadarati al-amma wal khassa wáàsí ìta gbangba àti wáàsí ẹnìkọ̀ọ̀kan wọ́n lọ bẹ́lómi ìwóṣe wáṣe wọ́n ra ìtẹ̀ sí pé in tó ń ṣe lè àṣàbí المادي والعلم، wà ilmi bákan náà tán bá gbọ́ wípé onímọ̀ lẹ́nìkan tẹ́ni yóò dúró déédé wọn wà lọ agbọ́pọ̀ ìṣe nǹkan báyìí ẹ̀rí tó hàn sí mi lélẹ́ yóò kílẹ̀ rí ti náà bákan náà àwọn tí wọ́n rí pé wọ́n jáwọn èèyàn ńláńlá tí wọ́n lówó tí wọ́n dúró déédé níbi ẹ̀sìn wọ́n lọ fíṣì tí wọ́n lọ bá wọn sọ̀rọ̀ ẹ ká mọ owó ìpele dáwà afáwa muhammad muhammadu abdul wahab wọ́n kọ lẹ́tà sí arákùnrin kan tó ń pè ní asuwaidi ọ̀kan náà àwọn afá iraq wa ukhbiruka anni walillahi walila èmi ń fi dá ọ mò ń fún ọ nírò wípé èmi tó ń wò yìí muttabi'un wa lastu bi mubtadi'in ẹni tí ń tẹ̀lẹ́ rí lè ní èmi èso ń àkídà àkídà tèmi ẹ̀sìn tèmi fi ń sin lọ́hun madhabu ahli sunnati wal jama'a ọ̀rọ̀ wọn gẹ́gẹ́ ni ẹ̀sùn tuntun lọ́mà tó gbédè madhabu ahli sunnati wal jama'a madhabu àwọn nìyẹn alladhi alayhi a'immatul muslimin èmi ìsìkọ́ ni mo dálẹ̀ orí eléyìí ni gbogbo àwọn aṣáájú mùsùlùmí dúólé lórí mithlul a'immatul arba'a wà atba'ihim ila yawmil qiyamah àkídà Imam Ahmad bin Abdul Wahhab ni bóòlù àwọn yóò ti wá sọ pé ó gbé nǹkan tuntun mi wá zawjatu wa auladuhu so níyàwó bẹ́ẹ̀ ni pẹ̀lú ìwádìí tẹ́mi ṣe ní ohun mọ̀ ìṣúwákan ni mo mọ̀ ọ̀kan ṣoṣo náà ni mo rí nínú pé oníyàwó pé ó le jù bẹ́ẹ̀ lọ wallahu alam ṣùgbọ́n ìyàwó kan òun náà ni mo rí kà níwọ̀nba ìwádìí kéyìn ṣe orúkọ ìyàwó yẹn náà sì ní jawhara alijawhara bintu abdullahi bin muhammad obìnrin yìí wọ́n bímọ fún àfáà muhammadu bin abuhab wọn lọ́mọ ọmọ mẹ́fà lọ́mọkùnrin wọn wọ́n sì láwọn ọmọ obìnrin hussein hassan abdullah ibrahim abdulaziz ali Ali yẹn tiẹ̀ tó fi àsọ̀rìrà òun kékeré ṣùgbọ́n wọ́n ara ọmọ torí pé gbogbo ọmọ rẹ tó ọmọ rẹ náà Yorùbá ní ọmọ sọ pé kìí ṣe tí ẹni Ọlọ́run mú tiẹ̀ sọ pé tèmi náà nínú àwọn ó pé mo bí láyé òun náà tí obìnrin kan bá bímọ tó ti kú kò bá òun ló hàn jù orúkọ tiẹ̀ ní Fatima àáfàá ni olùmọ̀sí ní òun náà àfáà Muhammad bin Abdul Wahab tòun fi àṣẹ rahimahullah àfáà Muhammad bin Abdul Wahab wọ́n jáde láyé lẹ́ni tó lò ń tó lé ní 60 years 90 years sorry tàjáwàsá àti sẹ́yìn àmà ẹ̀mí wọ́n lò tó lé ní 90 years lẹ́ni tó ń pòpò sójú ọ̀nà ọlọ́run wọ́n kírun sí wọn lára wàdúfinà fi maqbarati qariwa au maqbaratu Tarif wọ́n fi wọ́n sí maqbara Tarif ní àdúgbò Dir'iyya ibẹ̀ ni wọ́n fi wọ́n sí yóò àmọ́ yà ń lẹ́nu bẹ́ẹ̀ bá wá lọ bẹ̀ tẹ́ bá ní ẹjọ́ mò ń wá sàárè wọn ò lérí torí pé tí wọ́n gbógun tì nígbà ń bẹ láyé náà nìkan máa ń nǹkan sórí sàárè ìbí àti ẹgbẹ́ tá a bá lọ ájì tiẹ̀ já wà lọ ẹ̀ ò lérí bẹ́ẹ̀ láti lè fi dáàbòbò àtàwàhìd ṣùgbọ́n bẹ̀rẹ̀ ìyà náà ni wọ́n sin wọ́n sí eléyìí ní ṣókí nípa ìtàgbésí ayé wọn mọ̀rọ́hìlú dàwátì al-islahiyya dáwà àwọn tí wọ́n ṣe yìí àwọn stages wo ni dáwà àwọn yìí ló pàṣọ stages mẹ́ta ni marhalatu tamhid wa takwin ìpele ìṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ẹlẹ́ẹ̀kejì marhalatu tatbik ìpele ìntààmọ̀ ẹjá lò ẹjá practicalize ìpele ẹlẹ́ẹ̀kẹta ni marhalatu temkin ìpele pé ọlọ́run ti gbà wá láyè ẹjá nápa kanẹsẹ̀ ìpele mẹ́ta yẹn ni so tó bá fẹ́ kàtàn nípa wọn ó kà lórí ìpele yẹn ni ìpele alákọ̀ọ́kọ́ ìlú Huraymala ó ní wọ́n ti kọ́kọ́ bẹ̀rẹ̀ ẹ̀rí pé tí wọ́n ń padà bọ̀ ibẹ̀ ni wọ́n dúró sí wọn ò lọ sí òye nànà nílùú yìí ibẹ̀ ni wọ́n dúró sí wọ́n kọ́ àwọn èèyàn lẹ́kọ̀ọ́ wọ́n ń ṣe dáwà wọ́n ń gbógun ti bídà wọ́n pa àwọn èèyàn láṣẹ dáadáa àwọn ọmọ ilé kéwú ó wà pẹ̀lú wọn àwọn èèyàn kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ wọn nígbà tó yá àwọn ènìyàn kan tí wọn ò fẹ́ dáwà wọn lóru wọ́n bá lọ pọ́n fẹ́ǹsì ilé wọn wọ́n fẹ́ wọlé pẹ̀lú àníyàn kan wọ́n fẹ́ pa Sheikh Muhammad bin Abdul Wahab ní hùwẹ́ mọ̀lá àníyàn tí wọ́n gbé lọ nìyẹn ṣùgbọ́n látara pé Sheikh Muhammad bin Abdul Wahab kẹ́bọ̀ ti wà ní ìtàn wọ́n ní wọ́n dá sáwọn ará àdúgbò kódà ẹ̀ bá àmọ́ ní ìròrí wọn àkídà wọn wọ́n dá torí pé wọ́n mọ hakul jiran ìwọ àwọn aládùúgbò àwọn aládùúgbò náà wá pariwo lómi ẹ làwọn ènìyàn fi sá fúdí yìí àti ìdí míì òun tí a fa Muhammad bin Abdul Wahab tí wọ́n fi kúrò ní ìlú tá à ń pè ní Huraymala àmì ń pè ní Huraymila bilkesir àmì sí ń pè ní Huraymala ni wọ́n fi kúrò nílùú yẹn ṣùgbọ́n tí wọ́n kọ́kọ́ ń ṣe ń bẹ̀ ní marhalatu tẹ̀wìd wọ́n kàn ṣe wá sí wọ́n kọ́ àwọn èèyàn lẹ́kọ̀ọ́ wọ́n ń ráìtì wọ́n ń lẹ́tà sáwọn èèyàn kọ̀ọ̀kan wọ́n ń ṣàlàyé ẹ̀sìn fún wọn marhalatu tatbiq ìpele ìntàmà ẹjá lò ìgbà tí wọ́n kúrò ní ọ̀rọ̀ ìmọ̀lá yìí wọ́n bá padà sí al-Uyayna masqatu ra'sihi ibi tán ti bí wọn wọ́n padà síbẹ̀ ẹni tó jẹ́ àmìrù al-Uyayna nígbà náà Usman bunu Hamd bunu Muammar òní ìgbà tí wọ́n padà síbẹ̀ ó gbadáwà wọn àmìrù yẹn ó tẹ́wọ́ gba dáwà wọn inú rẹ̀ sì dùn sí ó sì kún wọn lọ́wọ́ wọ́n láǹfààní láti mọ ṣe dáwà láti mọ kọ́ àwọn èèyàn lẹ́kọ̀ọ́ láti mọ al-amru bil ma'ruf wọ́n pa àwọn èèyàn láti dáadáa wọ́n kọ́ wa àbàjẹ́ tó bá ti wá ń kéwú tó bá wọ́n bá ní ah, àtọ̀bákọ rẹ̀ nínú ìlú wọn yìí al-Uyayna sàábé pàtàkì kan bẹ Zaidu bunu al-Khattab àbúrò àfà Umar bunu al-Khattab ibẹ̀ ni wọ́n sin sí wọ́n sì ṣe kùbáàbù ńlá wọ́n mọ ilé ńlá lórí rẹ̀ ah. àfà Umar bunu Abdullah wọn ibi tá a ti kọ́kọ́ bẹ̀rẹ̀ nù ti sàábé ilé ìwọ́n lè díẹ̀ wọ́n sì lọ sọ fún ẹni tọ́jọba ọba ni ah èmi náà gbà ṣùgbọ́n mi ò ní sọpọ́tì yìí ní gbangba ah sàárè sàbí sàbí àfáà mọ́mọ́dún náà bọ̀ hàn ẹ̀yìn ẹ̀kọ̀ sáyọ̀ǹda fáwà ẹ̀ mọ́tẹ̀lé wa àwọn àtàwọn ọmọ kí àwọn òṣè wọ́n bá kán lu ẹ̀ wọ́n rú rẹ̀ dànù ìyẹn ló wá rí sí ariwo pé eh táfilé gẹlẹ́ sí sàbí wọ́n mọ̀ payán bẹ́ẹ̀ ni wọ́n ní bá a ṣe pé ayẹpẹrẹ sọ̀hábà ṣíríkù ni àwọn nǹkan yìí internet sọ́lá ń pa alìbùn àbí tọ́lìbù láti ẹni wípé mi ò rí sàárè kan mùrìtẹ́fì án ìlà tọmọsítọ̀hà ẹ jẹ́ náà tọ̀ ló fà ní tí ọba lé Muhammad bin Abdul Wahab jáde nínú àlè òye náà àdánwò ṣẹlẹ̀ sí o ọba yìí ó gba ti àfáà Muhammad bin Abdul Wahab ó gba ti ń ṣe ṣùgbọ́n ẹ̀rù ń bà àfáà Muhammad bin Abdul Wahab àwọn náà rí wọ́n rí nǹkan yìí wọ́n rí pé ọba yìí ò ní lè dìfẹ́ǹdì dáwà yìí ó kàn nífẹ̀ẹ́ rẹ̀ ni ni wọ́n fi kúrò ń bẹ̀ wọ́n wá gba àdìrẹ̀ lọ àkọ́kọ́

mónákí mónákí àṣírí ṣe sánàbí ṣe mónákí ọba yẹn ọba dìrẹ̀ẹ́yà òní jẹ́ Muhammad bon Saud bóhun ṣe gbọ́ ìgbà tí àfáà wa Muhammad Abdul Wahab tí wọ́n wọnú ìlú dìrẹ̀ẹ́yà nazala inda ahadi talamirihi ọ̀dọ̀ ọ̀kan àwọn ọmọ kí ni wọ́n dúró sí ọba yẹn fúnra rẹ̀ ló wá wọn lọ wípé mo ti gbọ́pọ̀ ẹ̀ ti dé mo wá kí í mo sì fẹ́ fi dá yín lójú pé èmi gba dáwà tẹ́gbé lọ́wọ́ mo gba tọwọ́ tẹsẹ̀ qala al-amir li Muhammad bin Saud amir Muhammad bin Saud li sheikh ọba yìí tánkò ní Muhammad bin Saud ó ní abshir bil khair wal izz wal mun'a ó ní fọkànbalẹ̀ iyì ó máa jẹ́ tiẹ̀ yóò sheikh Muhammad bin Wahab ààbò sì wà fún ọ farada sheikh alayhi qailan wa anta abshir ìwọ náà kí dùnú máa dùnú bil'iz iyì wàtẹ̀mkín ìgbàláyè wàlgálábà ọlọ́run yóò fi ọ jẹrí alájẹmí ìbìláàdì najd ìwọ ló borí gbogbo àwọn ìlú najd tún ò gbadáwà yìí kọ́lá amir muhammad bin saud amir yìí tún sọ fún àfọ́ muhammad abdul wahab ó ní ayúwa sheikh inna hada dinullah wa dinu rasuli ẹ̀sìn yìí ẹ̀sìn ọlọ́run ni ẹ̀sìn òjíṣẹ́ rẹ̀ ni la shakka fi kò sí iyèméjì fa abshir bin nasra lima umirta bihi wa bil jihad fọkàbalẹ̀ ó rí kún lọ́wọ́ tiwa lórí tọ́lọ́run pa ọ́ láṣẹ láti lè gbógun ti liman yukhalifuk ala anni ashtaritu alayka thnain ṣùgbọ́n o conditions méjì ni màá fi support rẹ̀ alákọ̀ọ́kọ́ أن تظل لدينا إذا فتح الله البلاد ولا تستبدل بنا غيرنا tí ọlọ́run bá ní kó jẹrí gbogbo àwọn ìlú yìí ó gbúdọ̀ kó lọ́dọ̀ wa nínú ìlú dèrèyà yìí àwọn òkùn lọ́wọ́ tó bá borí wípé lọ́mọ o ìlú ìlú dúró sí ẹlẹ́ẹ̀kejì àwọn aráàlú dèrèyà yìí dèrèyà yìí kharaj kan wà tí mo máa ń gbà tán bá ti gbin dàbínú wọn tó bá ti kọ́kọ́ so báyìí ó ní ìṣàkọ́lẹ̀ tí mo máa ń gbà mọ́ sọ pé òní jẹ́ orí gbà ó <laughs> conditions méjèèjì ni fàkọ́ọ̀lẹ̀ sheikh sheikh wa fún lẹ́sìn pé amal awal sórí ètò kọ́kọ́ sọ wípé ká mọ́ kúrò níbí fámdùdù yadà tẹ́wọ̀ rẹ̀ síwájú famadaha ọba yìí muhammad bin saud ó tẹ́wọ́ síwájú fún amsaka ashe sheikh wa di ọwọ́ ẹ̀ mọ́ وقال لو الدم بالدم والهدم بالهدم ikú ikú ikú yín ni ikú wa ikú wa náà ni ikú tí so orí àtọrùn mo lè fi àwọn lẹ̀ yóò bá tó súnmọ́ nù àdámù bí dámù ìjọ fi mú ẹ̀jẹ̀ yín lọ ẹ̀jẹ̀ tí wà náà lọ ní ó fi lọ́kàn balẹ̀ lórí ilẹ̀ ó ẹlẹ́ẹ̀kejì ah فلعل الله يفتح لك الفتوحات فيعوضك الله من الغنائم وخير من الخراج èyí tí ń bẹ lọ́dọ̀ ọlọ́run kọjá ìṣàkọlẹ̀ tọ́lọ́n bá kó gbogbo àwọn ìlú ìsábẹ́ ìjọba Islam Ghanaim àwọn nǹkan ọrọ̀ ojú ogun tó rí ó ju èso tó ń gbà ó ni ọba yìí bó ṣe fi gbogbo ara bó ṣe fi sọpọ́tì Imam Abdul Wahab kí ló wá ṣẹlẹ̀ àkọ́kọ́ àfáà Abdul Abdulhab ó ti rí sọ́pọ́ọ̀tì ọba yìí nínú ìlú yìí ẹ kìíní kan afẹ́ lọ géèjì kan ọba yẹn gan ló ṣáájú pẹ̀yìnsó bẹ́ẹ̀ ìtọ́ba yìí wá ń ṣe ọba kan náà ló jẹ́ ṣe mọ̀ kí mo ní ìkílìmù nájídì yẹn oníkálukú ló mú ríjọ̀n kọ̀ọ̀kan lọ́wọ́ tó ń ṣèjọba wọn ò kóra wọn jọ àwọn ìkílìmù àkọọ́lìmù ríjọ̀ns tó kù wọ́n ti rí wípé threat ńlá lóde yìí pẹ̀lú support tí Muhammad, uh, Muhammad bin Saud tó fún Muhammad bin Abdul Wahab ni wọ́n wá pètèpèrò wípé ẹ jẹ́ ká lọ fínísì dìrẹ́yà gẹ́gẹ́ bí àwọn Yahudi àwọn ẹlẹ́bọ àwọn kèfèrí Mẹ́kà bí wọ́n ṣe panu pọ̀ níbi ogun gaswatul Ahzab ẹ̀dá lọ fínísì ànábì ní Madina bẹ́ẹ̀ náà ni gbogbo àwọn yẹn wá pa ní gbogbo yá ẹjá lọ finish wọn àtọ́bádèrè ìyà ẹjẹ́ ká finish wọn eléyìí ni nǹkan tí wọ́n ṣe in tó lìrì sí jihad ni ọba ìwá rò wípé Muhammad bin Abdul Wahab in táwọn ẹni yìí ń múra yìí tí wọ́n ń bọ̀ yìí agbúdọ̀ dìde láti kojú wọn bí sẹ́yìn pẹ̀lú Daniel o tó gbọ́dọ̀ dákẹ́ ó gbogbo wa mi àfáà Muhammad bin Abdul Wahab wọ́n ni la yad'u illa jihad la yad'u illa jihad illa al ni ìjọ ìyá lómi ní ẹgbẹ́ mọ́mọ́ fún àgbà ọmúdà lọ́wọ́ láà pé ìwọ olórí ìwọ ló kọlù fún jihad lọ́wọ́ jẹ́ pé ẹni tó pèpè fún jihad Muhammad bin Saud lati protect territory yẹn àfọ́ àwọn Muhammad bin Abdul Wahab àwọn náà ti pe gbáyà pé pẹ̀lú pọ̀ ọ̀ràn iṣẹ́ ẹ̀tọ́ lọ́wọ́ àwa náà sì tán láti jà jihad lábẹ́ àṣẹ rẹ̀ gbógun ṣe wá bẹ̀rẹ̀ ni so wọ́n láǹfààní láti kọ́ńkà gbogbo àwọn ìlú yẹn kì í wá ṣe wípé bí wọ́n ṣe kọ́ńkà wọn kì í ṣe pé nítorí ọkọ̀ bẹ̀rẹ̀ náà nìyẹn wọ́n láti ráìtì wọn gbọ́dọ̀ ńgbàtẹ́ ní àti ní kápá lórí yín báyìí o ó àwọn nǹkan tá à ń sọ yìí ẹ má ṣẹbọ mọ́ ẹ má mọ igi kí ní sórí sàárè mọ́ ẹ jẹ́ ká máa wó owó ẹ̀ dànù àwọn tí wọ́n wá làgidi pé rárá ní táwọn ọmọ ṣe nìyẹn tí wọ́n sì múra láti gbógun tì wọ́n àwọn ẹ̀yẹn ni wọ́n gbógun tì sòdí ìyẹn tó jẹ́ pé wà tí wọ́n bèèrè lọ́wọ́ Muhammad bin Abdul Wahhab alayhi rahmatullah wọ́n ní anta tukaffiru al-muslimin òun kàfàrà mùsùlùmí wa taqtuluhum wa tuqatiluhum la nukaffiruhum wa la nuqatilu al-muslimin bal nuqatil al-mushrikin àwọn ẹlẹ́bọ olùkíni olàbájá so báyìí ni àfáwà Muhammad ibn Abdul Wahhab pẹ̀lú ìkúnlọ́wọ́ ibn Saud ìgbà tí ọlọ́run wá fún wọn ní ìjẹjà àjọsọ náà ni pé òní kú lọ́dọ̀ wa nǹkan tó padà wá bí al-mamlakatu al-arabiyya as-saudiyya al mamlakatu al al tó bí kingdom yẹn ni torí pé àwọn ni ni wọ́n pèpè jihad tí wọ́n dẹ̀ fún dáwà tawhid tí wọ́n fún ní support tó sì jẹ́ májẹ̀mú wípé ẹ̀yin fámílì Muhammad bin Abdul Wahab ẹ máa jẹ́ alu sheikh tẹ́bá ń gbọ́ kí ní kan sheikh alu sheikh alu àwọn fámílì Muhammad bin Abdul Wahab àwọn tí wọ́n ń jẹ́ tó ń dipò ìjọba mú àwọn ni fámílì Muhammad bin Saud ìyẹn ló padà bí um, al-Mamlakatul Arabia as-Saudiya ìtọ́wà ṣẹlẹ̀ yẹn kí ni úsùsù dáwà príncipù wo gan ni dáwà àfọ́ Muhammad bin Abdul Wahab kí ló dúó lé lórí tó kó tàbá fẹ́ criticize nǹkan ó yẹ ká kọ́ wo pé kí ni príncipù dáwà nǹkan kí ló dúó lé lórí àkọ́kọ́ nú ẹ̀ at ìmọ́lọ́run lọ́kan ṣoṣo ẹ má ṣe bọ́ ẹ má pa nǹkan mí papọ̀ mọ́lọ́run pàdẹ̀lú ìlú kan olùwú tààlà bẹ́ẹ̀ ṣe máa rí inú tí a rẹ̀ nù pàdẹ̀lú ìlú kan olùwú tààlà ọ̀rọ̀ kan ẹ̀rí kan ọ̀rọ̀ kan ẹ̀rí kan so tọ́ bá takò ó múra pé pàdẹ̀lú ìlú kan olùwú tààlà pàdẹ̀lú ìlú kan olùwú tààlà ìwọ wá òun náà ni àtàlìm ìmọ̀kọ́ àwọn èèyàn lẹ́kọ̀ọ́ ìmọ̀ àti kíkọ́ àwọn èèyàn lẹ́kọ̀ọ́ torí pé dáwà kan ẹ lè sọ̀stẹ́ẹ̀nì rẹ̀ kó wà láti gbà yẹn di sí yín tí kì bá ṣe pé ó dúró lórí ìmọ̀ orí ìmọ̀ olódúró lórí ẹlẹ́ẹ̀kẹta al'amuru ma'aruf wà náàyò ẹlẹ́ẹ̀kẹrin munasahatu wulatul umur wa ta'atuhu kẹ́yìn o súnmọ́ àwọn olórí kẹ́yìn ọdẹ mọ̀tẹ̀láṣẹ́ wọn wọ́n bẹ̀rẹ̀ nínú dáwà afáàmọ́bìnà abdulwahab bákanáà tahkimu shar'illah kálò òfin ọlọ́run ìdájú máa sọ pé afáàmọ́bìnà apààyàn ni àwọn èèyàn kan mú nǹkan kan jáde kan ṣe zina nígbà tí wọ́n ti establish dáúlà ní Diriyya ẹni ẹwà ṣe zìnà ó sì wà confam kó ṣe zìnà kí ìdájọ́ ẹni tó ṣe rẹ̀ tó ti ní kọ́nlé tó ti ní àwọlé kí ni wọ́n sì rẹ̀ ló kò pa àwọn èèyàn bá sọ pé apààyàn ni Muhammad bin Abdul Wahhab wọ́n tún pa yẹn mùsùlùmí náà tún pa àà tẹ́bọ́lọ̀ náà ló ní ká pa àwọn nǹkan yẹn ni àwọn èèyàn máa ń ṣàjọ takimu shar'illah nígbà tá a ti establish dáúlà ìjọba ẹ̀sìn báyìí ẹjẹ́ ká máa lo ṣẹ̀rí ọlọ́ ilé ìnìkan tí ó ṣẹlẹ̀ ní àsìkò yìí ṣùgbọ́n art wàfíra art àwọn ìrújú tí àwọn èèyàn máa ń sọ àti irọ́ tí wọ́n máa ń pa nípa afá Muhammadu nabi ha kásí ní kàkàkà nítorí àsìkò àkọ́kọ́ náà ní tí wọ́n máa ń sọ nípa wọn ni wípé تعسيس دين جديد ومذهب جديد باسم الوهابية ìpè ẹ̀sìn tuntun ló mú wá ideology tuntun school of thought tuntun míì ló tún mú wá tí wọ́n ń pè ní kí ni o wahhabism nínú àwọn ìdí wọ́n máa ń sọ láti fi ba dáwà yìí jẹ́ nìyẹn ẹlẹ́ẹ̀kejì búgùdù sallallahu alaihi wasallam wa inkaru karamati salihin wọ́n ní kò ẹ̀rí tí wọ́n sọ pé ànábì ọ̀lọ́lá sáwọn tó ń sọ pé ànábì ọ̀lọ́lá tá a lè fi tọ́rọ sáwọn náà fẹ́ràn ànábì kódà wọn ò rẹ̀spẹ́ẹ̀tì kàrámà àwọn ẹni ọlọ́run torí pé wọ́n lọ wo ìtàn ilé tí wọ́n mọ lórí sàárè ìtumọ̀ ẹni pé muslimina wa qitalihim wa qitaluhu pé wọ́n pe gbogbo àwọn mùsùlùmí ní kèfèrí wọ́n sì máa ń ṣe kíni o wọ́n máa gbógun ti àwọn mùsùlùmí ẹlẹ́ẹ̀kẹrin tẹ̀síkírù fatawa lè àhàwá ilé mùlúkù wa salatin gbogbo fatiwa wọn tó bá láti bọ́ ọba lára mu gọ́ọ̀mẹ́ntì àwọn oníṣe fatiwa kan tí ó yàtọ̀ sí ti gọ́ọ̀mẹ́ntì gọ́ọ̀mẹ́ntì ni ló ń darí wọn paid scholars ni wọn tó ti sanwó fún wọn ìjíjọba bá ti fẹ́ kó mọ̀ sọ ni wọ́n máa sọ wàlì ìṣèlúláàlì bìbílìhìn lábẹ́ òjì àwọn ọba àwọn gọ́ọ̀mẹ́ntì ní wọ́n máa ń sapamọ́ sí wọn èlé sọ òtọ́ ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀karùn-ún àlìjùmúdù síkiri wọ́n ní dáwà wọn wà flexible ẹ́ wọ́n wà conservative pé tán bá ti dúró lórí nǹkan báyìí wọn wà flexible wọ́n sá dùn wọ́n lé lórí rẹ̀ ni ṣùgbọ́n àwọn ẹ̀sùn àti irọ́ pípa yìí tí wọ́n pa lórí dáwà àfáà Muhammad bin Abdul Wahab eléyìí kò rí bẹ́ẹ̀ àkọ́kọ́ wàhábíyà sísọ dáwà yìí ní orúkọ wàhábíyà yìí irọ́ pátápátá ni dáwà tó tawhid dáwà tawhid ni àfáà Muhammad bin Abdul Wahab wọn ò sọ lórúkọ kankan àwọn tó tẹ̀lé wọn sọ lórúkọ kankan àwọn èèyàn ni wọ́n lọ dáadáa pààrọ̀ tí wọ́n lẹ̀ ní bẹ́ẹ̀ ṣe tuntun wọ́n sọ ànábì náà ló kọ́ síláàsílá wọ́n sọ ló so tí nǹkan bá dá àwọn yóò fún lórúkọ tí ò dá ní iye tuntun ẹlẹ́ẹ̀kejì ni wípé tó bá ṣe wípé yìí náà ń pè ní kálásì kò sí wàhálà ojú òtìyàn láti ana alhambali ẹ lọ́wọ́ rẹ̀ pé kí ní kàlì wàhábí ẹ wàhálà ti ẹ nìyẹn tó yóò ní ìdílé yẹn tó yẹ pé ẹ ní rí àwọn ọmọ kéwà fún àwọn ọmọ tó wà kán wá máa kọ tírà lórí rọ́dù lórí wàhábí nítorí ẹ bá pè wá bẹ́ẹ̀ wàhálà ti rí tó bá ti jẹ́ pé ìtẹ́ pè ní wàhábí àwọn tá à ń sọ yẹn náà lẹ pè ní wàhábí ọ̀kálá bó tilẹ̀ jẹ́ wípé àfọ́ àwọn ọmọ tó wà kò pèrè àwọn bẹ́ẹ̀ ṣùgbọ́n nínú ìtàn tírà yìí ọjọ́ ti lọ wọ́n pè ní tẹ̀síù kátọ́ ìtàríhì haulal wahabiyya tàlif dr muhammad bin saad ashuwa'i kìí ṣe abdulsalam ashuwa'i rẹ̀ wọ́n gbèsè bẹ̀rẹ̀ wọn kíra yìí téèyàn bá ń ka àwọn ọ̀tàn àwọn kan bẹ nínú àwọn khawarij ìpín àwọn khawarij wọ́n máa ń pè wọ́n ní alwahabiyya tẹ́ bá wá ń kà nínú tíra àwọn àáfàá súnà gan àwọn àáfàá súnà máa ń pò wọ́n ní fíríkọ́tù dọ́ọ́là mo rí ẹnìkan nínú social media ìgbégbó tán ẹ máa ka fún wọn nínú tíra àáfàá súnà wọn gan náà ni wọ́n ti sọ tí wọ́n ní fíríkọ́tù wàhábíyá fíríkọ́tù dọ́ọ́là tíra súnà ni àáfàá súnà ló sọ bẹ́ẹ̀ ni ṣùgbọ́n àlùwàhábíyà ìyẹn ọ̀tọ̀ ni o àbáwọn kan kọtíra ẹ̀ ni wọ́n gbé jáde pé sí kọ́tọ̀ òtàríkì haúlẹ̀ sẹ́rí àwọn ẹni yẹn orúkọ ẹni yẹn orúkọ rẹ̀ ni abdulwahab bunu abdulrahman bunu rustum lórúkọ jẹ́ abdulwahab bunu abdulrahman bunu rustum sotí wa báyìí asìlù fàárísí ni persian ni so nínú àwọn tí àwọn khawarij ẹ́ ò ní àwọn ẹni yìí ibẹ̀ làwọn ni wọ́n fi sí so tá a bá bá pàdé nínú ìtàn àwọn èèyàn ẹni tẹ́ bá rí nínú tíra súnà tí wọ́n bá sọ wípé alwahabiyya firqatun dọ́ọ́là èyí tán rí fáà sí ni abdulwahab bin abdulrahman bin rustum yẹn ìtàn tí ẹ̀dẹ̀ ní ó ti pẹ́ ṣáájú kí Muhammad bin abdulwahab kóhun tó wáyé ìgbà wo ni sẹ́ńtírì wo ni Muhammad abdulrahman ṣẹ̀ṣẹ̀ dé ẹnìkan ẹ nínú àwọn ọmọ kéwù muhammadu bin abdulhab àwọn náà kọ́ àwọn ibùdó tẹ̀mí à ń kéwù ẹ̀gbọ́rọ̀ bóyá muhammadu bin abdulhab ṣe kọ́ ibùdó tẹ̀mí à ń kéwù látara àdé eléyìí àwọn ọ̀rọ̀ tí wọ́n sọ nípa wàdíyà yìí ọ̀rọ̀ lásán ni bákan náà láti sọ pé gbogbo àwọn èèyàn wọ́n ń pa àwọn èèyàn ní muhammadu gbogbo àwọn ò kódà àwọn ọmọ àkọtíra lórí dọ̀wà bìtù tekfir kí ni nǹkan táàrí ká tó lè pèèyàn ní kèfèrí wọn kọ tíra lérí ẹ̀ bákan náà wọ́n bẹ kọ ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ sáàìl fún ọmọ kọ o kò rí bẹ́ẹ̀ o nínú ọ̀rọ̀ wàlá ukaffiru ahadan minal muslimina bidanbi èmi ò lánú mi kí n pe ẹnìkan ní kèfèrí rí látara pé ó ṣẹlọ́n wàlá akhrujuhu wàlá ukhrijuhu min da'iratil islam wàlá ukhrijuhu min da'iratil islam mi sì lè sọ pé nìkan pé mo mú jáde kó nú islam nítorí pé ẹ̀ṣẹ̀ gbàtí mi sínú àwọn khawarij wàyàkúlù aidan wàkọ́ọ̀lùkùn tẹ́ ń sọ wípé ìnànà nùkásírò mùsùlùmí tẹ́ ń sọ pé à ń sọ pé kẹfìrí làwọn mùsùlùmí kẹfà tàfààlù nà kẹdà kí ló mú yín tẹ̀sí sọ báyìí kẹfà tàfààlù nà fa ìnà lánà kásírò mùsùlùmí bal má kàfàr ilẹ̀ mùsùlùkì tá a bá sọ pé kẹfìrí lẹ́nìkan ẹbọ láàrí tá a dẹ̀ establish pé ẹbọ lẹ́ni yìí ṣe láti pò ní kẹfìrí ṣùgbọ́n káwárí mùsùlùmí kan ká sọ pé kèfèrí ni kò sí nínú dáwà eléyìí ọ̀rọ̀ Imam Ibn Abdul Wahhab fúnra ara wọn ò ní eléyìí wàmínà nínú nǹkan tó tún sọ mọ́ẹ̀dà kártún wọ́n lẹ́ sọ pé a ní òkàfìrù jẹ̀mí annas illa mani taba'ani lẹ́fìn mọ̀ pé gbogbo tán sọ yìí wọ́n sọ lójú ayé tiẹ̀ náà ẹ̀ ń sọ wípé gbogbo èèyàn ní kèfèrí àfẹni tó bá dúró lórí tàwíìdì súnà ẹ̀rí pààrọ̀ yẹn náà máa sọ ẹgbẹ́ àwọn ṣòkòtò rẹ̀ ọba ti kalẹ̀ kẹfẹ́rí ni ọ́ tọ́lá àti láti mọ̀ sí kẹfẹ́rí ni ọ́ yẹn kọ́ máa sọ bẹ́ẹ̀ àwọn wàdíyà kíní kankan wọ́n sọ lójú ayé afa muhammad bin abu ham kí lè sì tí wọ́n sọ wọ́n ní wà mí ni ha ma dhakartum anni ukaffiru jami'a an-nas illa man ittaba'ani nínú àwọn ọ̀rọ̀ àsọgbọ́n tẹ́ ń sọ òun wípé ẹ̀ ń sọ wípé mo pe gbogbo èèyàn ní kẹfẹ́rí àfàwọn tó bá tẹ̀lé mi nìkan tó bá ṣe mò ń ṣe nìkan ní mùsùlùmí wàhálà anna ankihata um gairo sahiha wọ́n ní ẹ̀sìn sọ wípé gbogbo nìká tí wọ́n ṣe nìká báátìl ni that is gbogbo àwọn tí wọ́n ti fẹ́ra wọn tí wọ́n ò gbadáwà tèmi yìí nìká àwọn kan lọ tún ṣe ẹlẹ́ ẹni mo sọ bẹ́ẹ̀ wàyà ajaban ah, ah, ẹ̀wà rí mà kẹfọ̀ yẹ́dùkúlù àádáfẹ́ àkílì àkílì ọ̀rọ̀ yìí bó o ní yóò ṣe lè rápálá wọnú ọpọlọ ẹni tó ní làákàyè bó yẹn ti lè sọ báyẹn aliyaku lọ́hádà mùsùlùmí ṣe mùsùlùmí kan lè sọ̀rọ̀ ọ̀rọ̀ àwọn kàáfírú ṣẹbẹ̀rí gan ò lè sọ àwọn àrífù àwọn mẹjìnnà wàyàkúlù àìdàn ó tún sọ wípé wà á mẹ́lì kọ́ọ̀lù ọ̀rọ̀ tẹ́ ń sọ wípé iná ẹnu káfíru bìlì ìmúm tẹ́ ń sọ wípé fàdálíkà min buhtanil àdá irọ́ táwọn ọ̀tá pamọ́ wa ni alẹ́dínà yẹ sùdúnà bí anhada dín kò sí ìdí tábí ṣe bẹ́ẹ̀ ni pé wọ́n fẹ́ gbógun ti wọ́n fẹ́ kọ́ dí ẹ̀sìn àwọn èèyàn nípa ẹ̀sìn yìí ni wà nàkúlù subhanak hada buhtanil azim so nípa ọ̀rọ̀ wípé wọ́n ń kàfàrà àwọn èèyàn ara ò bọ̀wá bí tu tẹ̀kfíìrù ń bẹ́ẹ̀ kódà láti ojú ayé ṣẹ́sìlámù ní tẹ́nìyà àwọn tíra yìí ni àfọwọ́ mahmoud abraham ń kà tí wọ́n ń ṣàlàyé fáwọn yẹn òun fúnra rẹ̀ ò jáde kó lóun kà fara ẹ̀ nìkan bọ̀wá bí táwọn afá àti gbé kalẹ̀ ẹni tó bá lè ṣe léyìí o ó di kèfèrí kì í ṣe pé àwọn kà fara gbogbo èèyàn o bákan náà látara wípé wọ́n lẹ̀ bẹ́bẹ́ máwọn olórí àkọ́kọ́ àdáwà tí wọ́n gbé lọ́wọ́ àti tàbá fẹ́ tàrà àjẹ́ lọ́yàkù dáwà tí ó ṣiṣẹ́ tí ó sì fẹsẹ̀ múlẹ̀ tí ó sì tànká annáṣù aláàdínì mùlókìhìn al'arabu yakun annáṣù aláàdínì mùlókìhìn tẹ́ bá wọ ìlú kan ẹ̀sìn tó bá wọ́n ń ṣe àwọn olórí wọ́n ń ṣe ń bẹ̀ wọ́n ẹ̀fọ́ ìṣẹ̀lẹ̀ gbìyànlẹ́ so ẹni tó wá fẹ́ kí dáwọ̀ òun kó spread dáadáa tájẹ̀tì ẹ̀ gan làwọn abẹnugan táwọn yẹn bá ti gbà á yọ sàn délẹ̀ torí kò tún dáwà ni kí ni ẹ̀rí nígbà tí wọ́n la mọ́ pín zaka nínú àwọn táwọn fún ní zaka wọ̀lùmọ̀ alilafat ṣé mùsùlùmí làwọn yẹn àwọn àfáà jẹ́ ká mọ̀ wípé àwọn wọ̀nyí làwọn tí wọ́n yé ṣe mùsùlùmí sùn tí wọ́n lágbára tí wọ́n lè fìyà jẹ àwọn mùsùlùmí tẹ́ bá ń fún wọn zàká ìmọ̀ kan gba ìsìlámù tí wọ́n bá sì gba ìsìlámù gan wọn ò ní dín yín lọ́wọ́ dáwà rẹ̀ ò sí pé tó bá sọ wípé ó mọ̀ sí dáwà in isolated fáwọn tí àṣẹ́ńbẹ̀ wọn kò sásìkò ni àwọn àtàrù wà nǹkan tí kọ́là láàkọ́là rọ̀sùn tó yẹ pé odidi ọdún kan kò tí ì ṣiṣẹ́ authority yóò pàṣẹ ni yóò yá evacuate bẹ̀rẹ̀ gọ́fúnà ló sọ bẹ́ẹ̀ ó ti dàṣẹ náà nìyẹn tí gọ́fúnà yẹn àṣẹ tí wá ń bẹ lọ́wọ́ rẹ̀ kí àwọn àfáà bá súnmọ́ tí wọ́n fi òdodo yé àṣẹ ẹnu rẹ̀ yẹn náà yọ́ mọ̀ lò lórí kíni olóòdodo ni kí wá ní ìyàtọ̀ tó ń bẹ láàrin súnsúnmọ́ olórí ti mọ́náhájì alìsúnà wàlìjàmáà àti súnsúnmọ́ àwọn olórí mọ́náhájì hàràkíyà ìyàtọ̀ wà ń bẹ́ẹ̀ manahajul haraki tí wọ́n ní wípé a fẹ́ yí àga a ní interest níbi ipò yẹn ìdí nìyẹn tẹ́ fi mọ́ dídáwà àwọn tí mọ́ ní problem tó lónìí ẹ̀bá ti pé òkè ẹ̀fẹ́ yàgàlá wọ́n bá jí pẹ̀lú wọn ìyẹn ló sọ̀rọ̀ ní misra ṣùgbọ́n dáwà àfọ́ Muhammad bin Abdul Wahab sọ́lọ́ fẹ́ di olórí náà ìwọ náà ni Muhammad bin sọ́wọ́n ti wọ́n Muhammad bin Saud sì ní òun ló declare jihad torípò ní imam òun láláṣẹ ó sì sọpọ́tì dáwà ṣòyẹ́ láti lè mọ̀ wípé ìsúnmọ́ lórí yẹn láti lè fi fi ẹsẹ̀ tọ́lọ́wọ́n bá rinlẹ̀ ni kìí ṣe pé láti fẹ́ gbà torí pé ní ìròyìn àfáà mọ́tún abdullahi kánà zahida fi dúnìyà bó lẹ ṣe fẹ́ kí dáwà yín ó láṣeyọrí nígbà tó ṣe wípé bí àwọn ará ayé ṣe ń lé ayé lẹ́yìn náà ṣe ń lé ẹ̀sìn yóò bá túta nígbà bá jà pé kan fi ń ṣe ẹni kan ò sí bẹ̀ oníbò náà ṣe pín àwa mùsùlùmí ká débẹ̀ nígbà ẹ débẹ̀ ìbá rẹ̀ sí yín tàbá ìbá rẹ̀ sí yín níta ọlọ́run ò ní ràn yàn lọ́wọ́ pẹ̀lú àníyàn kò sí tó burú kí mùsùlùmí ó nínú food nínú sultan nínú hukuma ṣùgbọ́n àníyànwó ìdílé ẹ̀tẹ́ fi rí pé gbogbo ọ̀pọ̀lọpọ̀ dáwà dáwà ẹlọ Egypt dc ẹ̀sìn wo dáwà afá Muhammad bin Abdul Wahab kò lè má rí bẹ́ẹ̀ torípọ́lọ́ wọn bá subhanahu wa ta'ala ọlọ́wọ́n bá ní wa'ada Allahu alladhina amanu minkum wa 'amilu salihati la yastakhlifannahu كما استخلف الذين من قبلهم ولا يمكننهم لهم دينهم لا يرتادوا لهم ولا يبدلنهم من بعد خوف امن يعبدونني توحيدني tẹ́ bá ti fi siyasa sípò tawhid ẹ̀lẹ̀ láṣeyọrí torí pé wa'ada Allahu alladhina amanu àdéhùn ọlọ́run ni ọlọ́run ni ó mú yín dúró ni ó kó ìjọba lẹ́yìn lọ́wọ́ ṣùgbọ́n ká máa fẹ̀sìn bojú kó ṣe wípé síyáàsà gan ipò ẹ̀ sẹ̀rí ọmọ ìyá wa kan tàbá ti kíjì mọ́ta yóò bá wa sọ̀rọ̀ yóò bá wa sọ̀rọ̀ ọmọ ìyá wa ni ẹ̀bí àti ń jẹ wáì káńsẹ́lọ̀ lọ́fẹ́ sí o ọwá gbé mẹ́fẹ́ ẹ̀ bà Eh, oníbòdá ṣe pín <laughs> eh, so yà ń jẹ mùsùlùmí kiri gbọ́ra tó ń sọ̀rọ̀ yìí ó ti ta lè rẹ̀ náà gbogbo ọkọ̀ tó nílò ti ta ń who is bá débẹ̀ kí owó kílọ̀ ọkọ̀ sí èyí tí ó ìmọ̀ afẹnu àléébù kan dáwà àfáà Muhammadu bin Abdulhaq pẹ̀lú bó ṣe súnmọ́ ìjọba ìsúnmọ́ ìjọba tiẹ̀ yàtọ̀ sí ti yín o ló fi láṣeyọrí ọlọ́mọ wo àníyàn ìsúnmọ́jọba ti yín ọlọ́run sì ti rá níyàn yín ó ní òjò láṣeyọrí aqimu dawlata al-islamiyya fi qulubikum takun fi biladikum inú ọkàn yín ní kẹ́ ti establish islamic faith àkọ́kọ́ ọlọ́run ó establish ẹ̀ ẹ̀ so látara adé eléyìí gbogbo awuyewuye pé wọ́n súnmọ́ ìjọba wọ́n súnmọ́ gbá gbogbo èyàn ọ̀rọ̀ tí ò ní tùmọ̀ ní àlejòmódò fíkiri níparí ìròrí wípé wọ́n wà conservative a máa wà conservative lórí ọ̀rọ̀ àkídà àbí sọ́rọ̀ ó pè méjì ní a lè flexible lérí ẹ̀ sòtẹ́pẹ́ ibi tẹ́yẹ ti fẹ́ kí mọ́nájì yóò wà flexible láyé kò lè wà flexible ọlọ́run pé méjì ẹyọ kan náà a lè sọ pé torí wípa fẹ́ wà flexible káwà sọ pé tábà ti bá kírun jọ kan àwa náà lọ lé ìjọsìn àlọ́ ìjọsìn àwa náà lọ sí ibẹ̀ kíní kankan nígbà lè ṣe láwọn abala abẹ̀yẹ ọlọ́run sọ ànábì sọ ẹ̀wẹ̀ tá bá ní ká wo àwọn challenges àwọn kìsà kíní kankan náà ẹ lè yí òfin ọlọ́run bá padà ṣùgbọ́n àfáà Muhammad bin Abdul Wahab yìí flexibility pọ̀ nínú manhaj wọn ìdí òyọ́ pọ̀lọpọ̀ àwọn ẹ̀ní wọn kọ lẹ́tà sáwọn èèyàn ọ̀tọ̀ nkúlú kódà wọ́n tún lọ bá wọn ìdẹ́ ń sọ yẹn ní ìṣe wọ́n tún lọ bá wọn wọ́n tún ṣàlàyé rẹ̀ ìyẹn nìkan kọ́ nígbà tí wọ́n establish dáúlẹ̀ ìsìlámíyà tán tẹ́ bá lọ wo system tí wọ́n fi gbé ìlànà ìjọba yẹn kalẹ̀ ẹ̀rọ ọlọ́run báyìí wá àfijọ́ mi nìyẹn ètò àwọn ní tó ní ṣe pẹ̀lú judiciary wà lọ́tọ̀ ètò àwọn ọmọ ogun ó wà ètò mọ̀ọ̀bẹ̀tún ó wà ètò àwọn tí ó kù díẹ̀ káàtó bọ́ọ̀ láti mọ̀ kéta fún wọn nínú ìlú ló fi dọ́pọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wọn ò fẹ́ kí dáwà yẹn gan owó nítorí pé wọ́n rí adùn rẹ̀ wọ́n ráǹfààní ẹ̀ nínú àwọn hikmọ̀ tó wà ń bẹ̀ nìyẹn wọ́n rí wípé ó bríǹgì dáadáa wá ó sì mú ìfọ̀kànbalẹ̀ wá ìlú tó yẹ pé ń lọ wọ́n lè jí ọgbé wọ́n lè dáwó gbà lọ́wọ́ rẹ̀ hatal an biladu tawhid al-mamlakatul arabia saudiya lóòrù ọjáde ó mọ̀ lẹ́nu rẹ̀ tó bá fẹ́ lọ dáwà yẹn ló bí yẹn o ẹni bá ṣe zìnà ẹlẹ̀ lóko ẹfun lẹ́gba dáwà yẹn ló bí yẹn o sàárẹ̀ ànẹ́bísà sọ́lá ẹmọ́sọ́dọ́ sà subhanallah ah. mamlaka bala rabia saudi harosa allah subhanahu wa min kulli so tẹ̀mí ma ń ṣe mà ẹni tó bá lọ saudiya tó bá lọ ṣe ajá bí múra ọ̀tọ̀ ọlọ́mọ dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run pé ọlọ́run àmọ̀ dúpẹ́ tó ṣe pé bí ìlò fi kàábà sí tí ẹ bá lọ ṣe bẹ̀ ni owó láàmọ̀ sí táwà fún ẹbọ láwọn yóò mọ̀ ṣe ń bẹ̀ ṣùgbọ́n wọn ò ní gbà wọn nílá haram haram haram haram ẹgbẹ́ haram náà ẹ̀kú fẹ́ràn ànẹ́bí ọ̀hún ẹ̀kú aláìmọ̀ká ṣé wọ́n lọ́wọ́ fẹ́ràn ànẹ́bí lẹ́yìn tẹ́ fẹ́ sọ ànẹ́bí dòsàn gbogbo nǹkan yẹn náà wọ́n káàkiri àgbéǹsì wọn pé wọn ò dáhùn okòrí bọbi tán sànẹ́bì sí bẹ́ẹ̀ àwọn fẹ́ bà lọ́wọ́ àwọn ti kọ lẹ́tà kan yóò yà yín lẹ́nu ìṣẹ́ta ẹlùmí ọkọ̀ lẹ́tà ọbẹ̀ sọ síbi tán sí ànábì sẹ́mà tí wọ́n bá wá jẹ́ wọ́n ṣe wọ́n ní ẹ̀fẹ́ràn Saudi ọ̀fẹ́ràn ànábì afá Umar ibn Khattab radiyallahu ta'ala anhu kọ́lọ̀ ọba kó bá yọnu sí wọn wọ́n gé igi kan lásìkò wọn ṣe ọ̀nà kẹ́bẹ́ àtúrùdùwàn abẹ́ igi tààtà ṣájára tọ́lọ̀ mẹ́ńṣẹ̀ yẹn igi yẹn sì ẹ̀ sí tánàbí fi lọ táwọn bá kiri fi lọ àfáwọn ọmọ wa rí pé bí káwọn èèyàn lọ mọ ìjókòó lábẹ́ gíùn kan máa ṣàdúrà ẹlọ gé dànù ó lè lára àwọn èèyàn pé gé ọlọ́run ló ní wọ́n gé o tí wọ́n bá gé bóyá táwọn bá máa ṣe ṣìyára táwọn tó lọ hajj bẹ́ẹ̀ dé Saudi lẹ́nìí tọba ní ẹ bàkì níbo ni sàárè ìyá wa Aisha wọ́n ni kìdáàmù tẹ̀rọ gida máa lọ wájú wàmìnúnà tàlúf kéda títí tóòtù fi jáde bọ́ta wọ́n ò ní òòtí ẹ̀ lé dámà ṣùgbọ́n ẹ̀yọ́mọ̀ ìyá mi ọlọ́wọ́ ṣe rọrùn fún ọ lọ sí mísírọ̀ lọ́wọ́ bí tí wọ́n sin Imam Shafi'i sí a ó mìírí Ibn Hajar Asqalani àwọn tó ṣe pé àwọn gan ní gbòǹgbò súnà sábà lè padà wáyé ni àwọn gan náà yóò dígbà sí àná yóò dígbà sí a lọ ṣe ziyara ẹgbẹ́ àti àbọ̀ ayman ní misra àwọn kan àwọn ọ̀gá àwọn ìyá kan bí ìyá jẹ báyìí wọ́n tún fi gbálẹ̀ kí káàmà sọ owó sí mú náà ẹni jẹ bẹ́rẹ̀ ẹ̀tùmọ̀ gbowó lọ́pọ̀lọpọ̀ buldan lárọ̀bíyà bó ṣe rí nìyẹn saudi lẹ̀ ti lè rírù nǹkan yẹn kò sí tó bí tó ju dáwà yẹn lọ àjẹpẹ́ ẹni tí bá wá ń gbógun ti dáwà yẹ ọ̀tá ìsìn wọn ẹ fẹ́ dáwà padà sídìí ẹbọ ni nínú ìlú ìtawà yìí nílùú Ìbàdàn mo forúkọ gbọ́ àdúgbò yẹn láti rí ọmọ agboolé yẹn sọ fún mi fún rẹ̀ pé ní agboolé àwọn à ń sọ̀rọ̀ nípa alkuburiyun àmọ́ àwọn kuburiyun àwọn tó ń sin sáré àwọn òsín Nàìjíríà olóhùn mú mi débi tó wà ní gan mo bá tẹ̀lé wọ́n kọ́ bí mọ́lá síbà inú wọ́n ṣe sàárè ṣe òkan síbẹ̀ nígbà tá a wọ́ bẹ̀ àwọn kan sáàdì mọ́ sàárè yẹn ó ní tí mo rẹ́ni tí mò ń wò ó ní oṣù kẹfà rèé tó ti débì pé èso nìkan nìkan jẹ pé ọfẹ́ ju wòlíì mo tí kò ní kírun ni àwọn ní irun náà níbẹ̀ náà níbi sàárè eléyè ṣe níbàdàn ìfẹ́ dárúkọ àdúgbò yìí àwọn yẹn náà wọ́n mọ̀ sọ pé àwọn wàdíyà àwọn wàdíyà àwọn wàdíyà ṣèdí yẹn pé ẹ má jẹ́ wọn ó dẹ̀sìn rú mọ́ yín lọ́wọ́ gbogbo nǹkan ni wọ́n lè gbà lọ́wọ́ rẹ láyé tó déwájú ọlọ́run tó ṣe manage má jẹ́ wọn gba tawhid lọ́wọ́ rẹ má jẹ́ wọn gba tawhid lọ́wọ́ rẹ torí pé èèyàn ò ṣe manage wájú ọlọ́run Muhammad bin Abdul Wahab àkọ́kọ́ nù tá a kọ́ ń bẹ̀ òun náà ni wípé Yorùbá wọ́n ní ọmọ tí ó bá ti já sàmú àtífúlù lẹ́bì yàkúnù àríman fil mustaqbal wà sí sọ́gárì yìí yàtà ààbọ̀m ọmọ tí ó bá ti já sàmú láti kékeré lórí ẹ̀yìn ẹmọ gbogbo àwọn tọ́lọ̀ ń fẹ́ fi sàmì láyé ìpìlẹ̀ wọn máa dà àárọ̀ wọn máa dà wò búwọ̀ náà ṣe lọ àárọ̀ jẹ́ ẹwọ Muhammad bin Abdulhab ẹwọ bó ṣe kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ bàbá rẹ̀ ó bẹ̀rẹ̀ pẹ̀lú al-Qur'an ìwọ tí ọba tí ìṣe Qur'an gbèsè ayé rẹ̀ nǹkan tó tóbi ló mìs lọ mójútó ní ẹ̀kọ́ ìpìlẹ̀ gbogbo ìmọ̀ nìyẹn al-Qur'an tọ́ba ti bọ́ tí a for apple ti gbà ó lè dá padà báyìí nígbà fún ta. kò sì padà mọ̀ pé àwọn èèyàn kọ́ Quran àwọn èèyàn kí ìdílé ó jẹ́ ìdílé ìmọ̀ ó dá púpọ̀ kí ni nǹkan tó fẹ́ wo ni ọmọ rẹ̀ ó lè sọ níjọ wájú pé ìyá mi ló mi ní bàbá mi ló kọ́ mi ní nǹkan wà ń bẹ̀ ọkọ gbogbo bá ń ka kódà nǹkan míì tí ò tó bá àtàṣáhùd ah, ọmọ mi gbọ́n tí ń sàtáyá èmi ni mo kọ́ gbogbo àti báyìí tàṣáhùd yẹn ó mọ̀ gbalada ẹ jẹ́ ká mọ̀ yẹn nínú ìgbésí ayé àfa Muhammadu nabi Wahab bákan náà ẹ jẹ́ ká mọ̀ wípé gbogbo ẹnikẹ́ni tó bá fẹ́ nímọ̀ alẹ́ẹ̀lìmù láàyù náà lùbìrọ̀ àti jáfájì ìnámọ̀lẹ̀ ẹ̀lìmù aláàjísìrì tààbẹ̀ ìmọ̀ èyí ó ṣe wàhálà yàn ìmọ̀ yìí wá báyàn nínú yàrá àfáà muhammadu bin wahab ó jáde bákan náà hajj nínú téèyàn máa kánjú tètè ṣe tọ́lọ́n bá bóyàn láṣìírí òun hajj ìfipá àlùbáríkà tó pọ̀ wà ń bẹ̀ yóò ṣépù láìfò yàn ó ṣẹ̀ṣẹ̀ fẹ́ bẹ̀rẹ̀ ó fẹ́ wọnú ayé ó parí ó sẹ́ẹ̀fù owó tó orí tùjọ ọlọ́run fún sí ẹ́ kámúrì kọ́lá kọ́kọ́ ráà kọ́ ma kamri kámúrì wálé ò oh, kí ló sọ ma lọ sí hajj wá bẹ lọ́n tó ju kámúrì lọ tó bá wà ní mashar al-haram bẹ lọ kéèyàn ó ní lọ́wọ́ kéèyàn ó ti kékeré káwọn ọmọ èèyàn lọ́kàn ti ṣe hajj àlùbáríkà tó pọ̀ ó wà ń bẹ nínú ìṣẹ̀mí àwọn ọmọ so látara àdí eléyìí kékeré ní àfáà mọ́mú tó mẹ́rin fún hajj abáyé tí mo lọ sí wáyé mà ó jáde ó wá mà alẹ́kọ́ kéèyàn onílẹ̀kọ́ pẹ̀lú àwọn mọ̀ṣàyè á orí tó ga ni àwọn àfáà mi ń bẹ tó pé èèyàn máa kàtírà wọn níjọ́ téèyàn bá pàdé wọn èèyàn mọ̀ pé áà tíọ́rì ní téèyàn ká tí wọ́n bá ń sọ̀rọ̀ ẹ mọ̀ kódà kó jẹ́ pé 30 minutes lè yóò fi jókòó pẹ̀lú wọn ẹ wo ọ̀pọ̀lọpọ̀ àwọn àfá táfà mọ́mọ́dúnlá buhab tí wọ́n bá pàdé bákan náà gbogbo ẹnikẹ́ni tó bá fẹ́ ṣiṣẹ́ ẹ̀sìn tí ó jókòó àfá tí ó ṣe dáwà tí ó fẹ́ yí ìròrí àwọn èèyàn padà kúrò níbi àìdá lọ síbi tó dá ìmọ̀lẹ̀ èèyàn máa ń ní fákìdù ṣẹ́yìn láyò pí ẹni tí ò ní nǹkan kì í búyàn fọganáísà ní ọ́ ògbélé mọ́ o ti lọ jáde ogún ọdún àti wọ́n ní kẹ́ mọ́ pọ́ ẹ mọ́ pọ́ táyà nínú mọ́sáṣí ni tó bá mọ̀ pọ̀ fẹ́ mọ́ ṣe dáa fáìn kò sí wà bọ́ọ̀lù èkéw lọ́kéw afá Muhammad bin Abdul Wahab ó kéw ó nímọ̀ ìmọ̀sí dùn sí lára so gbogbo ẹnikẹ́ni tó bá sọ pé òun ò nǹkan kan mí ìmọ̀ iṣẹ́ tòun báyìí ó wà sí ni ẹlòmí orí social media kùránì rẹ̀ gan ọ̀yẹ́jú ẹ mọ̀ rẹ̀ sí àwọn èèyàn ọ̀rọ̀ tó ń lọ kó mọ́ dàbí ẹni pàwà náà ní dá sí àtijẹ́ta ni mo ti fẹ́ ṣe fọ́nrán yìí ìṣùgbọ́n àwọn èèyàn sáà ń dà mí láàmú pé kémi náà sọ̀rọ̀ àdé ọ̀rọ̀ wò ló ń sọ so látara àjẹ eléyìí dáwà tí ó orí ìmọ̀ ni ó rọ̀gbọ̀kún lé lórí ẹ̀yin náà ẹ wo àyíká ẹ wo àwọn dáwà tó bá dúró lórí òdo òṣèlú ní ọ̀padà kan yẹn òṣèlú ní ọ̀padà dá àbí padà di bídíà telemarkis gbogbo dáwà tẹ́mi rẹ̀ ó bá gùn yóò rọ̀ gbọ̀kún lórí ìmọ̀ ni àríyẹmú nínú ìtàn àwọn ọmọdún náà bákan náà nínú àwọn ẹ̀kọ́ tá a rí mú nínú ìgbésí ayé àfáà Muhammad bin Abdul Wahab bí èèyàn bá wá nímọ̀ ọlá àlùbáríkà ìmọ̀ barakatul ilmi fi nashrihi kéyìn ó lò ó ìkọ́ọ̀yàn lẹ́kọ̀ọ́ àfáà Muhammad bin Abdul Wahab wọ́n pa nǹkan mẹ́ta papọ̀ wọ́n ń ṣe tíà kó lè dọ́dọ̀ àwọn tọ́nà wọn jì wọ́n ní ìkọ́ àwọn èèyàn lẹ́kọ̀ọ́ gangan tó ń kọ́ wọn láti reproduce irú wọn ẹlẹ́ẹ̀kẹta muhadaratul aama general lecture mo fẹ́ ká ronú sí mẹ́tẹ̀ẹ̀ta ẹ̀ gbogbo ẹ̀ tó bá jẹ́ àfà general public lecture kò sáwọn èèyàn dáfà ó ẹ kàn create awareness ó lè reproduce irú rẹ̀ níbi public lecture torí pé oníkàlùkù kan wà gbọ́ náà ni ní tí ó ṣe wọn láǹfààní wà gbọ́ ṣùgbọ́n ẹni tí ó máa sọ bíi tiẹun yóò jókòó yóò kọ́ ni èèyàn lè ṣe workshop lórí bọ́n ṣe ń kan wardrobe tó ní kálukú náà ó dẹ̀ mọ́ sọ ẹ̀yìn kìíní kan tẹ́ bá fi ìṣó tẹ́ bá gbagbagbagba ẹ̀yìn everybody ó sọ ṣùgbọ́n ni tí ó máa kàn án yóò lọ jókòó tì yóò kọ́ ni ẹ̀mọ́ àtẹ̀dẹ̀ alkọ̀ rárá o ẹni tó lè sàǹfààní pẹ̀lú muhadara àmọ́ àbí alakọ́t ẹni tó ti ní nǹkan lára tẹ́lẹ̀ ṣùgbọ́n pé à kò síwájú kan tẹ́mi ilẹ̀ ọgbọ́ ó sàǹfààní fún ọ yóò fún ọ ní general awareness nípa tó yẹ kó ọ nínú ẹ̀sìn sì ní pé ajálọ́bọ̀ fún ọ ṣùgbọ́n mọ̀ pé ra rẹ̀ tó bá fẹ́ ṣe yẹn ọlọ jókòó ọlọ kọ ni àfáà Muhammad bin abu haf wọ́n láwọn tí wọ́n ń kọ́ ìdí nìyẹn tó fi jẹ́ pé dáwọn àwọn ọ̀parẹ́ ẹ mọ̀ gbọ́ alìṣẹ́ẹ̀ alìṣẹ́ẹ̀ ẹ mọ̀ra àwọn ọmọ àwọn àrọmọdọ́mọ alìṣẹ́ẹ̀ ẹ mọ̀ rí wọn ọ̀pọ̀lọpọ̀ tíra àwọn àwọn àrọmọdọ́mọ wọn ló tó ṣe pẹ̀lú pé ah, alukọ̀bí ọ̀nà méjì ni mo ní ó dáa ṣùgbọ́n kọ́ àwọn èèyàn láti produce irú rẹ̀ náà níjọ́ tó ọ̀bá sí nílé ẹni tí ó tà wá la alukọ̀ ṣùgbọ́n tó bá yẹ pé àgbọ́dà ara lásán ni kò ní sẹ́ni tí ó lè bọ́ síwájú àfáà Muhammad bin Abdulhab wọ́n ń kọ́ àwọn èèyàn lẹ́kọ̀ọ́ pẹ̀lú sísọ wọn di àfáà onímọ̀ wọ́n ń ṣe general lecture bákan náà wọ́n dẹ̀ ń kọ́ so ẹ̀kọ́ wà ń bẹ̀ yẹn gbogbo ẹnikẹ́ni tó fẹ́ lo ìmọ̀ tó dẹ̀ fẹ́ kí màrí o ní impact tó sì fẹ́ kí ẹ̀mí ni o tó fẹ́ kó gùn àwọn ẹ̀kọ́ tá a mú bẹ̀rẹ̀ bákan náà àwọn ẹ̀kọ́ tá a mú nínú ayé àfáwà Wahab o náà ni wípé gbogbo nǹkan láyé yìí kéèyàn ó ṣe ní sísẹ̀ntẹ̀lé ìjọ tá a bá ga kọ́là kan ìjọ tá a bá ga kọ́là kan marahilu dáwà wọn marhalatu at-tamhid marhalatu at-tasbiq marhalatu at-tamkin wọ́n kọ́ bẹ̀rẹ̀ pẹ̀lú mọ́kọ́ àwọn èèyàn wọ́n ń ṣe wá dogun kó dogun wọn ò ìgbà tí èkú wọ́n sì wà lábẹ́ ìjọba tó di clear sòjáàdù tí wọ́n yàtọ̀ sí ìwọ ọjọ́ ọjọ́ mọ́mú mọ́lẹ́lásí kan tó orí láwà ní jíwọ́n kan àbọ̀ ọjá mi rẹ̀ ẹgbẹ́ kan pé ayálàlìbí ayálàlìbí àárá rárá ó yàtọ̀ nàìjíríà fún mọ́mọ́dún náà jà àwọn rárá ó yàtọ̀ síra wọn ó yàtọ̀ síra wọn bákan náà náà àwọn ẹ̀kọ́ tẹ́lẹ̀ ìtaari mú nínú ìtàgbésáyé àfáwà Muhammad bin Abdulwahab òun náà ni wípé kò sẹ́nìkan tí ó ṣe dáadáa àbí tí ó pèpè sí dáadáa tí ò ní lọ́tà orúkọ tó jẹ́ mú pé ọbẹ̀ torí pé níbi kan bá ọkọ̀ rẹ jẹun làwọn èèyàn fi ní gbọ́ ìtàn sọ tẹkọ́ mọ̀ pé táwọn èèyàn bá tẹ́tí gbọ́ wọn ó gba ìtàn wí nínú àwọn nǹkan tó sì ran àfa Muhammad bin Abdulwahab tó ràn wọ́n lọ́wọ́ nǹkan méjì kan bẹ tọ́lọ̀ ń bá papọ̀ fún yàn èèyàn máa ń láṣeyọrí yálà ọjọ́ lórí ni àbójá àfáà ni àbójá imam kéèyàn ọ̀rá yé sá kó mọ̀ ní para hàn kó sì jẹ́ ọlọ́rẹ̀ méjèèjì sábà papọ̀ ilá ọmọ ọ̀rọ̀ ìmọ̀ràn bì ẹlòmíì ọlọ́rẹ̀ ni ṣùgbọ́n onípara hàn náà láyé kéèyàn wá jẹ́ni tó ráyé sá tó tó wá tún jẹ́ ọlọ́rẹ ìròyìn méjì tó takora wọn ni nígbà bẹ́ẹ̀ ń pè ní pé èèyàn ráyé sá ṣe mọ̀ pé o ti rí ayé yẹn ọ̀sẹ̀sẹ̀ wá sá ni ìwọ́n tó ṣe pé o rí five million gan rí láyé ọ̀wá ló ráyé ṣé ayé gan sá fún ṣe nínú àwọn tó ráyé sá lòun wá ìwọ́wọ́ òrírí ṣùgbọ́n ni tó ti wọ inú ayé táyé gan fira rẹ̀ ẹ̀bẹ̀ ni wọ́n ń sáfá yẹn là ń pè lóra yé sá àbítùmọ̀ ẹ̀kọ́ orí ayé wà sá àfáà mọ́ fún bímọ abúlé wahab orí ayé tó bá fẹ́ di ipò ńlá mú nínú orí ṣùgbọ́n ó sá síbẹ̀síbẹ̀ ó tún wá jẹ́ ọlọ́rẹ̀ kódà nínú àwọn ọ̀tá rẹ̀ míì yóò lọ ya owó láti lè fi gbọ́ bùkátà àwọn èèyàn wọ́n àmọ́ fàkiri so gbogbo ẹnikẹ́ni tí yóò kó yẹn jọ tí ayé tí wọ́n sù pẹ̀lú ẹ̀ yóò yàwọ́ kò sì ní ní ọ̀kánjúà sí ti bẹ lọ́wọ́ àwọn èèyàn bákan náà àwọn ẹ̀kọ́ èyí tá kọ́ níbi ó ní wípé dáwà tó bá ti dúró lórí àtàwọ̀ ẹ̀mí rẹ̀ máa gùn ọ́ gbogbo pèpè tí ẹ bá ti rí tí wọn ò bá ti fi àtàwọ̀síìdì ṣáájú rẹ̀ ẹ sáfúrú pèpè ẹ̀ agbogbo pèpè tí wọ́n bá ti ń sọ wípé ẹ má ṣe wá sí tàwọ̀hídì torí pé tàwọ̀hídì ó tún mọ́sáàsí ẹ sá fún torí pé àtàwọ̀hídì ìmọ́lọ́n òun ló lè mú ìfọ̀kànbalẹ̀ wá òun ló lè jẹ́ káyé ó dá òun lè jẹ́ kálíkì

terrorist movement ni ẹ̀mọ̀pẹ́ ni ẹ̀kàn jẹmi ẹ̀yà kọwa proof rẹ̀ ọ̀rọ̀ ká pẹ̀lú ẹ̀rí ni wàtẹ̀lé ló kọ́ olùyí tààlà wàtẹ̀lé ló kọ́ olùyí tààlà wàtẹ̀ ẹ̀kà kò gbótíra àfà Muhammad bin Abdul Wahhab abi Allah subhanahu wa ta'ala kó mọ́ sẹ́ bá yọnu sọ kó bá kẹ́ wọn kí ọlọ́wọ́n bá kí ó má jẹ́ kí iṣẹ́ rahmati ya hamara èrí pa rẹ̀ òun ló sàdé gbogbo bí o èrí ńlá jókòó ńlá ń kírun ńlá ń ṣe súnà àwọn ọmọbìnrin ń borí alhamdulillah dáwà rẹ̀ òun ló lapa o tọ́bà lọ jẹ́ wípé dáwà ṣíà tàṣáyò òun ló lapa gbogbo lè tá àrí ànírí o ànírí gbogbo pé dáwà khawarij dáwà tó kharijiya ànírí so dáwà asàlàfíà dáwà manhaj ahli sunna wal jama'a olómọmọ àlàáfíà wa akírun akẹ́kọ̀ọ́ ẹ̀sìn wa a mọ̀ kí ló tọ́ kí ni tí ó tọ́ gbogbo àwọn tí wọ́n máa ń ṣe wáàsí tí ń ṣayé láǹfààní ẹlọ wo àwọn àbá súnà èyí tó bá ti yàtọ̀ séyìn tó bá sọ dáadáa níbẹ̀rẹ̀ tó bá ti ẹ̀rùn jẹ́ lórí kúlẹ̀ náà ló káńtò wo ohun kèrò torí tọ́lọ́ wo ẹ̀ lérà àfáà súnà kan káwọn máa sọ̀rọ̀ báyìí so dáwà yẹn ó làwọn àfáà súnà ta afára pẹ̀lú ẹ̀ kì í dẹ̀ sórí àfáà Muhammadu nabi wahab kí sórí ẹ̀ ló ti bẹ̀rẹ̀ o ìntàfàwà Muhammad àfáà Sheikh Islam ní ní tí wọ́n pèpè sí nìyẹn Ibn al-Qayyim ọmọ kí wọn ní tí wọ́n pèpè sí nìyẹn al-a'imma al-arba'a gbogbo Imam Malik Imam Abu Hanifa gbogbo wọn ní tí wọ́n pèpè sí nìyẹn ní táwọn tàbíyìn pèpè sí nìyẹn ní táwọn sàhábà pèpè nítorí pé ní tí wọ́n gbọ́ ẹnu Ànábì sallallahu alaihi wasallam so abi Allah subhanahu wa ta'ala kó mọ́ sẹ́ mú wa dúró lórí tawhid kó mú wa dúró lórí ìjọkan ṣoṣo Allah kí ọlọ́run bá kí ó sì sọ wa níbi ìṣìnà àti bídà وعلى آله وصحبه وسلم تسليما سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك ọmọ ẹ̀yà wa kan nínú àwọn tí wọ́n parí ní fútàndé inú àwọn ọmọ ẹ̀yà dáadáa ni wọ́n lọ́wọ́ hasebo àtàwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ìjókòó kan ó wá pawápọ̀ nítorí kí n fẹ́ sọ̀rọ̀ ìtẹ̀mọ̀ ọ̀rọ̀ àwọn èèyàn táwọn èèyàn bá ti sọ̀rọ̀ àwọn èèyàn kan píkì ọ̀rọ̀ ìjókòó wa pàápọ̀ níbi nìka Abu Ayman àfáà yìí wọ́n wá ń ròyìn rẹ̀ ó náà wá ń ròyìn ara rẹ̀ wípé à nínú àwọn ọmọ kéwu Ustaz Lukman Idris Shekoni ni àwọn wà ní àwọn tó kọ́ àwọn làwọn wà èmi wá ń ṣe tẹ́bírí àpò àà odidi ìmáàmù ńlá nìwọ náà odidi èèyàn ńlá nìwọ náà àwọn ọ̀kọ́ ọlọ́run ọba ló fìmọ̀ yí ọ ṣé gbogbo ara tó ń fìmọ̀ dá yìí sáwọn làwa kọ ni ọlọ́run ló fìmọ̀ ọ ọlọ́run lè làwa ní sábàbí so èyí tí àwọn èèyàn wa mú jáde ń bẹ̀ ni pé àwa ò kọ́ ọ àwọn èèyàn bá wà ń lẹ̀ pé sọ́tán àwọn àfáà rẹ̀ gan ti ṣe kí ni o ẹni táwọn agbá ẹ̀ tẹ́mi gbà lérò ní pé ọ̀rọ̀ ọlọ́run ló fi mọ̀ ọlọ́run lè lọ sábàbí tí ẹ bá kọ́ tí ọ̀gá yìí ń kọ́ èmi ò yìí sábà nífẹ̀ẹ́ gbogbo àwọn tẹ́síkìá yẹn lọ títí tọ́lọ̀ bá ti bí wọn ó fi mọ̀ mọ́ yóò fi mọ́ ó bá lò wọn sábà bí fáìn tí ọba sì lò wá yóò lẹ lómi fún ọlọ́run ti sọ pé ó jáfa ìyẹn ni kọ́sìtò tèmi ṣùgbọ́n àwa ọ̀kọ́ wọn bá gbé so lóde tó bẹ tún sọ torí pé ayélujára wà yìí àáfà Christopher ọ̀tá yẹmi nínú àwọn tó kọjá lọ́dọ̀ wa ni tó sì ṣe dáadáa ó kéwú ní markas dáàrù súnná ó sì nílàpá dáadáa lórí ọ̀rọ̀ dáwà nígbà tó wà ní fútàbí ó nílàpá dáadáa lórí dáwà activities ní campus nínú fútàbí eré parí ò parẹ́ kò sì fi ọ̀dọ̀ wálẹ̀ láti máa kẹ́kọ̀ọ́ ní markas dáàrù súnná náà àwọn tí wọ́n kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ wà lọ́wọ́ ṣùgbọ́n léyìn tó jẹ́ ká sọ tí ìbá ti páwọn èèyàn fẹ́ lò nǹkan against ẹ̀mí sọ pẹ̀lú ọlọ́run ló fi mọ́ àwa náà máa kẹ́kọ̀ọ́ ní gbogbo wa tòyìn kò sígbà kìíní dòdò pé ẹnìkan kẹ́kọ̀ọ́ ọlọ́run ló fi ìmọ̀ ló fi mọ́ kọ́lọ́n kó fa àlùbáríkà sí kó fi mọ̀ mẹ́ni kọ̀ọ̀kan wa náà ṣùgbọ́n ìyọ wọ́n láwọn òmòrí àmọ́rí ah, o ló fi yé lọ́kọ́lọ́kọ́ láti rẹ̀ kó tún gbogbo adó lórí dáadáa wasallallahu wasallama ala nabiyyina muhammad sallallahu alaihi wasallam wa ala alihi wa sahbihi wasallama taslima subhanakallahu wa bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk ah, ilé ìtaṣọ yẹn àwọn tíra pọ̀ rẹ̀ gẹ́gẹ́ tá lórí ọ̀rọ̀ yẹn àwọn yẹn I mean first degree TCC masters PhD ọlọ́rẹ́gẹ́dẹ́ lórí afa Muhammad ibn Abdul Wahhab da'awatuhu al-islamiya ẹ lérí ká sọ pé harakatuhu al-islamiya o da'awatuhu al-islamiya ọ̀tọ́ bá translate da'awatuhu al-islamiya olóba mẹ́ kọlọ́ba tí ọlá rẹ̀ bẹ̀lẹ́ ìtawí ọlọ́jọ́ ṣe wá láǹfààní subhanakallahumma wa bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk alaikum wa rahmatullahi wa barakatuh